ẹlẹ́jọ́ ńlá la ní mẹ́ta ni wọ́n àkọ́kọ́ ni àfáàwọ̀ àgbà láti ìlú Ọ̀yọ́ sheikh wa gold àwọn ni wọ́n jáde nísìn mọ́ retí kí wọ́n wọlé padà ẹlẹ́ẹ̀kejì ni àfọwọ́ oníwàásí ńlá wọn wàásí tó lé àbí wàásí wọn lé ó lé dí àbólé púpọ̀ àbàwọn bomi jù àfàwà Saheed Shittu ẹgbọ́lọ̀ tóbi ẹlẹ́ẹ̀kejì mo tún lálejò ńlá mi láti London ìyá wa ìyá Kashifa àwọn ni a máa gbà mí lálejò láti London ọkọ wọn náà wálé njó ni àwọn náà wálé lónìí Ọlọ́run bá ń san kó wálé san rí Ọlọ́run bá ń san kó wálé san rí láti lè fi ká gbàlejò bàbá wa fáwa Sheikh akéwùgbà gold ìdùnnú ńlá àtayọ̀ ńlá ló jẹ́ fún wa ní Daaru Naim torí nínú àwọn afa tí wọ́n ń ṣiṣẹ́ fẹ́ sìn nínú wọn ni sheikh wa akéwùgbà gold wa wọ́n ti ń bá wá sí bọ̀ tá a bá ń ka ní ọdún méjì méjì kì í ṣogún ọdún sẹ́yìn bọ́lọ̀ tí wàá ṣe sheikh wa abdulhakeem abdulateef ní lagos state wọn tí wọ́n jẹ́ afa tí wọ́n jẹ́ olóṣèlú bẹ́ẹ̀ lọ́lọ́run sí àwọn náà ní ọ̀yọ́ state bí wọ́n ti jòkó yìí kọmíṣánná ni wọ́n lọ́yọ́ state o àwọn sì ni chairman aláàjì látàyè mọ́ yọdún wa state àfa onímímọ̀ wà ní wọn ọlọ́run tó ṣe wọn lásìkí ọlọ́run wà ní wọn fẹ́ràn mi púpọ̀ nítorí ọlọ́run ọlọ́run ní wọn fẹ́ràn mi púpọ̀ nítorí ọlọ́run ọbẹ̀ lọ́wọ́ ọba àlekè ọlá ọ̀rọ̀ èmi pẹ̀lú wọn ọlọ́run bá wa fi sínú àdìsí ànábì wa Muhammad tí ń sọ pé wàá rọ́jùlá ni tàhábà fìlà wàjìtàmà àléyìí wàtàfàràkọ àléyìí wàá rọ́jùlá ni tàhábà fìlà ọkùnrin méjì tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn torí ọlọ́run ńgbà tí ànábì èèyàn méjì tí ó wà lábẹ́ bògì ọlọ́run níjọ́ tí ò ní sí bògì máa fi bògì ọlọ́run anábì wa ká pé àwọn ọkùnrin méjì tí wọ́n fẹ́ràn ara wọn nítorí ọlọ́run wájú táwọn àléhì tí wọ́n bá pàdé náà wọ́n pàdé nítorí ọlọ́run wọ́n tàfàrà ká àléhì tí wọ́n bá túká wọn túká nítorí ọlọ́run níjọ́ tèmi àti sheikh wa akéwùgbàkùn tá ti mara wa bá a ti mara wa nù ní à ń pàdé nítorí tọ́lọ́run à ń túká nítorí tọ́lọ́n ọlọ́n kọba sanwó lẹ́sàn rí àwọn náà tó wá fẹsẹ̀ àlùbáríkà ẹsẹ̀ rírí wọ́n fi dínà ọgbà Daaru Naimi lónìí ọlọ́ba sanwó lẹ́sàn rí ọlọ́ba sanwó lẹ́sàn rí bẹ́ẹ̀ náà ni mo kí olólùfẹ́ mi àfáwa Saheed Shittu tí wọ́n jẹ́ oníwàásí gbajúgbajà tí wọ́n ń sọ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba máa bá àfisọ́ ẹ̀sọ́ wọn ọlọ́run máa bá àfisọ́ ẹ̀sọ́ wọn ọlọ́run máa bá àfisọ́ ẹ̀sọ́ wọn wọ́n nífẹ̀ẹ́ mi púpọ̀ nítorí tọ́lọ́run àwọn náà nífẹ̀ẹ́ mi púpọ̀ nítorí tọ́lọ́hún wọ́n sì rù mí lérí báyìí bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ wọ́n rù mí lérí báyìí ni ọ̀dà èmi náà rù wọ́n lérí ọ̀tàn àbí ọ̀tàn ní a bá rù mí lérí èmi náà ṣe kí ni ọ̀tàn àbí ọ̀tàn ìyá lóhùn fẹ́ràn mi ṣé wàá lé ni èmi náà fẹ́ràn rẹ̀ tọ́ba pè mí láàfa kóhun náà máa jọ́ ọmọ kéwú mọ́gbà ara mi láàfa so bó ti jẹ́nu àbáṣá yìí dì ó ti jẹ́nu ó ti jẹ́nu ọlọ́wọ́n máa kun yín o ọlọ́wọ́n máa kun yín o ọlọ́wọ́n kọ yín máa sí ọlọ́run ti ń kọ yín máa sí òní padà lẹ́yìn yín àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí mi kà máa sọ ni ẹ máa rántí dáadáa o àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí mi máa sọ ẹ máa rántí gbogbo ẹni bá ti ṣiṣẹ́ ṣáájú èyí dé kọ́ basẹ́ jẹ́ gbogbo ẹni bá ti ṣiṣẹ́ ṣáájú èyí dé kó síkíní gbogbo àwọn sálàf tí a máa ń gbé rọ́bànà ọlọ́wọ́n ọba o ìgbìfẹ́rẹ́ lànà foríjì wa wàlẹ́ ìkọ̀wá nílẹ̀ dín ní sábà kú náà gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ti ní mánì ṣáájú wa fèrè jà wọn náà yọ wa ní wàlá taj'al fi qulubina gillan ọlọ́mọ wa fi dọ̀tí sẹ́mi wa nípa àwọn afáà tó ṣáájú nínú àwọn afáà wa tó ṣáájú Sheikh Adam wà ẹnu àbùkù sí kanrú wọn ẹnu àbùkù kò sí kanrú àwọn afáà wa Sheikh Adam ẹnu àbùkù kò sí kan Sheikh Kamal ẹnu àbùkù kò sí kan abálámínígun ẹnu àbùkù kò sí kan abábánkì wò ẹnu àbùkù kò sí kan Sheikh Abdulsalam nìbàdàn ẹnu àbùkù ṣe kan àbálágbájì ẹnu àbùkù ṣe kan gbogbo àwọn àfáà tó ti ṣáájú pàtàkì jùlọ tí wọ́n ti wà lọ́wọ́ ọlọ́run ní téèyàn bá ń sọ ń pa wọn wọ́n máa jábọ̀ rẹ̀ fún wọn nínú kọjẹ́ yànà kọjẹ́ ládá nítorí wáyé ọmọ tẹnu ti wá jáde tí ọmọ jẹ́ ládá fún ọlọ́yẹ ọmọ tẹnu wá jáde kọ́dà bàbá rí láì fi wọn à ní sọ àtúnṣe láṣẹ bàbá rí láì fi wọn à ní sékí ní tẹ bá ṣe rákè tẹ bá wálkọ̀ mi bí wọn ò ní dákọ̀ àfà láyé ìní dáhùn béèrè wọn tí a bá yẹ bèèrè bèèrè kí ní sọ fún wọ́n dákọ̀ ẹnìkan bèèrè bèèrè rẹ̀ pàtàkì jùlọ àwọn afá tó ti ṣáájú kọ́dà gbogbo àlèmí máa ń sàdúwà fún wọn parí Ramadan tí máa dákọ̀ lọ́kàn tí máa sàdúwà fún wọn torí sábà pé bí ìbá ṣiṣẹ́ táwọn ṣe àwa ò ní sẹ́kù èmi náà sá lọ markaz kéwù markaz náà ń bẹ́ẹ̀ nù kéwù ti ń lò mo ti kéwù náà kí n tó kó lé bàbá mi tata dadi ma wọ markazi àmọ́ mọ karọ́ bí à ń bẹ̀ wúlá tòjú tátàtàtà tòjú mọ jáde ń bẹ̀ èyí ò náà ṣe yọ kóònù tí mo ké kí n tó tó wà lọ́dún méje ń bò mí sí mo lọ́dún méje náà ń bò mí sí èyí mo ké òun náà mo gbọ́dọ̀ mọ sàdúrà fáfá mi ni ìyẹn Sheikh Adam mi ì sí ní fẹ́ kílé wọn bàjẹ́ ní tó bá kù láàmà pé kọ́lọ̀ ń bá wa sí kíní kọ́ bá túnṣe àsìgbọ́dọ̀ mọ́ tanáwó láìfí gbọ́dọ̀ mọ́ tanáwó láìfí torí ẹ̀lẹ́mí máa sábà ṣàdúrà fáwọn àgbàlagbà tó ṣáájú yín sì yin iṣẹ́ tí wọ́n bá ṣe yín yin iṣẹ́ wọn yín ṣàdúrà fún wọn èyí wọ́n wá túmọ̀ pé ibi mistake tí wọ́n ṣe èmi dúró ń bẹ̀ o àbí mo dúró ń bi mistake wọn rí ìmọ̀ ṣàtúnṣe lọ ìmọ̀ ṣàtúnṣe lọ tí mo sì rí pọ́ bá súnà mo lè mí ó ṣe tó bá sì bá kíta bá súnà mo ṣe hmm. mo ti fẹ́ kàfáṣà ìdí náà máa ṣe nù ni gbogbo àwọn tó ti ṣáájú yẹn ẹ máa ṣàdúrà fún wọn ni tẹ́bà sọ̀rọ̀ ṣe adama ẹ̀sàdúà ẹ̀sọ̀rọ̀ ṣe kamal ẹ̀sàdúà baba laminigun ẹ̀sàdúà fún wọn baba ní baba abdulsalam nìbàdàn ẹ̀sàdúà fún wọn baba lágbàjì ẹ̀sàdúà fún wọn láwọn tó ti ṣáájú ṣe wá rí àwọn tó wá sẹ́kù yìí méjì ń ti wọn mélòó mọ́kẹ́ tí wọ́n ń bẹ́nu wọn tó jẹ́ aláìmọ̀kan pàmbélé ìtẹ́ ń wí gangan òye ẹ aláti bí yọba kan ọ gbọdọ gbẹ́fàrọ́mẹ́ntì yẹn yé gbogbo ọ̀rọ̀ aṣógun ọ̀rọ̀ ayẹsẹ́wò ara kéwù níjó o. gbogbo ọmọ tí ń lọ àwọn náà ló lè kéwú alákàntì rí njọ ṣé o sùlẹ̀ mọ́ lójú rẹ̀ yìí classmate lèmi wọn àfa àtọ́ máa ń paṣẹ́ yẹ̀wò jù nínú àwọn àfa wa alọ́ọ̀bá ni pé ẹ dákun à ń jáde lọ a gbọ́dọ̀ mọ kíní yìí ká tó jáde wọ́n wá bá wa wásìkò tó yàtọ̀ sásìkò ẹ̀kọ́ wọ́n wá ń wá ń kọ́ wa tí wọ́n fi wá kọ́ wa tán nígbà wọn wá kọ́ wa tán àwa dá owó alọ́lẹ̀ dúpẹ́ asan wòlí máa pé wọ́n kọ́ wa níṣẹ́ yẹ̀ wò ká tó mọ̀ pé sẹ́mọ̀ pé njọ́ náà tá à ń kọ dáadáa lárí sí o ẹni tí ń kọ́ wa njọ́ náà gbà kó ń ṣe wá ní àmọ́ kò yé wa àtàwa àtàwọn tó wa kò yé wa pé sí ọmọ náà ni àtàwa tí wọ́n kọ́ àtàwọn tí wọ́n kọ́ wa kò yá wa méjì pé kí ni èyí tó wá burú jù ni pé ibi tá a ti ń kọ́ náà là á ti ń kọ́ àdísì mọ́ni àtàkà ìnẹ́ ẹni bá lọ gbára gbígba fásọ̀ dákọ̀wú tọ́gbà tó wí fàkọ̀dí kí ni fàkọ̀dí káfàrà bí máa ń sẹ́ ó ti ṣẹ̀kẹ̀ orílẹ̀-èdè sọ́wọ́ nẹ́bí àwọn náà wọ́n kọ́ wa ládìí sí àwọn náà wọ́n tó ń kọ́ wa ní ibi tí nǹkan ti dàrú nù torí sábà pé kò sí kinní kan kò sí kinní kan tí a ń pè ní àgbọ́yé ẹ̀sìn kéwú ọ̀tọ̀ àgbọ́yé ẹ̀sìn ẹlòmíì kéwú tí ò lágbọ́yé kankan afáṣà yìí dì ibi tá a wà ń jò ní òun tí ò yá wa náà àwọn kan sì wà mẹ́dìsìn àwọn tó wà ń bẹ̀ òun méjì wá ni wọ́n ẹni tí ń tà ń wí ò sí kíni tí ò yé rárá irú ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí sábà pé àníyàn wa pẹ̀lú bá a ti ń ba sọ̀rọ̀ ni pé kọ́mọ̀nà pé èyàn ò yé lérí ibú láyé èyàn ò yé lérí ibú láyé eléri ibú kùn lè tó firi àwọn náà nígbà ọlọ́run fẹ́ rán Musa sí ó ní ìwọ àtàrúnà ẹ lọ fàkúlà làwù qawlan layyinan ọ̀rọ̀ tọ̀rọ̀ ní kẹ́sẹ́ kí ni la'allahu yatadakkaru bọ́yá yóò gbọ́ aw yakhsha àbí ó bẹ̀rù ọlọ́run bíbí ìrọ̀nà ti lérí ibú tó tí Musa jẹ́ lérí ire tó wọ́n ní wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ìyẹn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá láì màkán lò àti ẹni nǹkan wá dàrú lọ́wọ́ ó di mẹ́ni ẹlẹ́ẹ̀kejì kèfèrí original kọ̀nfàmù kẹfẹ́rí original tá ne bá fẹ́ bá wọn sọ̀rọ̀ kì í fẹnu àbùkù kàn wọn ànábì ò ní ilà herikal adimi rom ilà mọ̀kọ́ìkìs mọ̀kọ́ìkìs adimu masir ilà herikal mọ̀kọ́lẹ́ta ìsárakùnrin kan ti ń jẹ́ herikal adimu rom èèyàn tó tóbi jù lẹ́rùmù kí lànà bí ṣe fún un ìgbà tó fẹ́ kọ lẹ́tà sí ti masari ó ní ìlà mọ̀kọ́kìs àbímù masiri mọ̀ kọ lẹ́tà yìí sí wọ́tọ̀ ń jẹ́ mọ̀kọ́kìs àbímù masiri èyí ńlá masari nígbà tó náà sì kọ lẹ́tà tán kọ gbá kí mo ní òsè ó gbà á sọ ti wálẹ̀ àmọ́ ẹ bá ń fún mọ́mọ́ lóbìn ànábi gbà ó sì ṣe kínní tá ànábi bá dáná kò sì sọ kèfèrí ọwọ́ rẹ̀ ànábì sì gbomi tó fún ọwẹ́ ó sì bá dànù gbogbo àwọn tábà bá sọ̀rọ̀ tó bá ti jẹ́ ní àpọ́nlé èdè àpọ́nlé láfi bá sọ̀rọ̀ in tó jẹ́ kí Abu Sufyan kó ṣe ìsìláàmù tó fi dọ́mọ àdìjẹ́ náà wọ́n pọ́n lé ni Abu Sufyan ọmọ pé ó rò pé tóun bá ti gbà ìsìláàmù wọ́n sọ̀hún kalẹ̀ ó wá dijọ́ umaka gbàtó dijọ́ fati umaka tí anabi wọlé pẹ̀lú gbogbo ọlátọ́lọ̀ ń ṣe fún àwọn tó tẹ̀lé ń jọ náà wọ́n ní wọ́n lé ten thousand yẹn ó wá wọ maka àwọn tó wọ maka gan ju àwọn tí ń gbénu kèfèrí wa ń sá gbalagbalagbalagbalagbala Abu Sufyan wa rapala rapala rapala ó wá anabi anabi ńgbàtà anabi anabi ní ahalambi Abi Sufyan ó wò pé à ah, ànábì ní sọ fún un pé alambi abi Sufyan ó lè kí òun kọ́ wẹ́lkọ̀mù òun ànábì ní mẹ́ta torí kí lọ fẹ́ ó ní ìwà nítorí Islam ìwà gba Islam mo wá nítorí pé mo rí pé ó de èèyàn kọ́ mọ́ fìyà jẹ mí àmọ́ tí Islam èmi ọgbà ànábì ní kí ló dé ó ní kíni nítorí yẹ kémi rẹ̀ ọjọ́ máa ṣe ẹ̀sìn bàbá wa tó yẹ kájọ́ máa ṣe tọ́ wá dà rú ọwọ́ á ní káwà tó kú ó tó kú ní èmi òkú òǹdíà o ibi tẹ́mi wà ní o àmọ́dé mo rí pé ó ti dèèyàn lágbára má fọwọ́ nira mú mi anábì ní sọ̀rọ̀ ẹni tó bá níyì abiyì náà ní í jẹ́ lọ́dọ̀ wa sórí tòun ti kèfèrí rẹ̀ yìí gbogbo ẹni bá sádọ́dọ̀ rẹ bọ́ ẹ̀yin sábẹ́ ẹ bá ń sìn kọ́lọ̀ jòkó síwájú ilé rẹ̀ ẹ wá bá ń sànọ́símẹ́ǹtì pé man ata bẹ́yìtà abi Sufyan fa wasalim ẹsẹ̀ kéde pé gbogbo ẹni bá délé àfún Sufyan lónìí ọbọ̀ kò tí gbà sílámù o anabi pọnlé tòun ti kèfèrí ọwọ́ lọ Abu Sufyan wa lọ àwọn sàbí wa tẹ̀lé gbogbo ẹni bá rí àwọn abáká ilẹ̀ Abu Sufyan wọ́n sókè ní pé a ah. ní ti sọ fún yín yẹn lọ ní pé àwọn ò àwọn ò tó bẹ́ẹ̀ àgbà àwọn ò tó bẹ́ẹ̀ wọ́n tún wá ń ṣèkéde kí gbogbo ẹni tó bá délé Abu Sufyan àwọn kèfèrí tún wá lọ ọ̀rọ̀ ti lọ́dọ̀ tí wọ́n ń pè ẹ máa bọ̀ bẹ́ẹ̀ bá ti dé yìí ò tó bẹ́ẹ̀ èmi mọ sọ bẹ́ẹ̀ ibẹ̀ ló ti wá ronú pé ó dàbí ẹni pé àbùkù kí wọ́n fẹ́ ṣe fún mi tí wọ́n bá fẹ́ ṣàbùkù fún mi ni ọwọ́ ti tẹ̀mí láti àbùkù fún mi ó yẹ wà náà kórìíre kíní yà á fẹ́ kí yọ wọ mi ni àmọ́ pé tá a bá ṣe àtún níyì nígbà tó ti rí pé òun ó tún wá rí yìí yẹn ọwọ́ lọ́ba níbi pé aṣáájú Allah ẹni téèyàn bá kàn lábùkù rìsọ́ọ̀tì méjì yóò mú wá ìkánnù kíní kejì korò rìsọ́ọ̀tì àkọ́kọ́ kò ní gbanta fún rìsọ́ọ̀tì kejì yóò dọ̀tá wa rìsọ́ọ̀tì àkọ́kọ́ kò ní gbantí rìsọ́ọ̀tì kejì yóò ṣe kíni látuskini ma alhayati bidillatin balfaskini bil'izzi ma al'anzoli afawa sẹ́ẹ̀rí gbogbo àwọn tó bá jẹ́ pọ̀rọ̀ dàrú mọ́ wọn lọ́wọ́ nǹkan òye wọn ẹ̀sẹ̀ wọn ní pẹ̀lẹ́ àwọn abiyì láwùjọ èyí fàbùkù kàn wọ́n gbẹ̀nibájábíyì èyí fàbùkù kàn ìpín àkọ́kọ́ nù ìpín ẹlẹ́ẹ̀kejì àwọn kan wá ń bẹ mọ̀ánidùn là ń perú wọn ìní gbọ́ ìní gbà akọ sínú gbogbo orú wọn lànà ìbí náà àwọn ìní gbọ́ okùnbi tí wọ́n gbà anábí ó bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ẹnìkan yóò nawọ́ àlàáfíà yóò nawọ́ rọrùn yóò nawọ́ dáadáa èyí tó wá pọ̀ lẹ̀ yorùbá yìí kálukú sáfógun lẹ̀ yorùbá ni inú ìran tí sáfógun jù yorùbá nàmbà wà inú ìran tí sì máa pẹ̀yàn jù yorùbá nàmbà wà èyí tó kọ́nà jù ní pé tẹ́ bá ń pẹ́ wọn wọ́n máa pẹ̀yìn náà iṣẹ́ tẹ́ wá ń ṣe gan yóò wà láṣeyọrí níbo sì já sí pé alhamdulillah mo bá yín dúpẹ́ fọlọ́hún mo bá yín dúpẹ́ fọlọ́hún mo bá yín dúpẹ́ fọlọ́hún a nídìí irú yín bí àṣọ àfa mi ìsìláàmù gangan nídìí yín irú àwọn ọmọ márùn ní irú àwọn kálùbùnú wà lídìí àbá nídìí irú wọn a nídìí yín èyí tó sì jẹ́ èyí tó jẹ ẹ̀yìn náà lógún jù òun ni kọ́lọ́wọ́n gbàṣẹ́yìn mi rò pé mo fẹ́ jalè palẹ̀ mọ́ èyí tọ́jú ẹnu jù ní kọ́lọ́hún sí kíní kọ́lọ́hún gba sẹ́yìn ẹ wá gbégbó náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó lè ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn èèyàn kọ́lọ́ lè tẹ́wọ́gbà ẹ àwọn èèyàn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àfa ẹgbọ́n mi yé gbogbo àfa àti ń bá ń kọrin ẹfàyà ẹfàyà ẹfàyà ọ̀tá ìsìlámù ni tọ́ra nàbí ọ̀fàbì kankan yà wò ẹ lọ wo gbogbo ìran ogun tí wọ́n ń jà láyé méjì ni ìran ogun mélòó ni wọ́n ń jà láyé ìran alákọ̀ọ́kọ́ harbulu hujú pé ẹ lọ ìhun wọ́n tún ń pè ní istisbak lára hujú mu ni harbulu istisbak wà kí ni harbulu istisbak istisbak. istisbak kí èèyàn kan wò sùsùn pé bí kíní ti ń bá lọ yìí bí ti ń bá lọ yìí tí ó bá fi lọ́dún mẹ́wàá lérí ibi tó wà pẹ̀lú tí ń ṣe lọ́wọ́ yìí yóò padà di nǹkan ẹja lùgbòlẹ̀ kó tó di nǹkan irú ẹ̀ wọ́n ṣe fún Gaddafi irú ẹ̀ wọ́n ṣe fún Saddam istisbaki wọ́n ṣe fún arúgbó istisbaki wọ́n ṣe wọ́n ṣe tí Saddam aráyé ń gbaná tá a máa fọ́lọ̀ gbogbo ròyìn wọ́n ló ní gíní yìí ó lóun ò ní wọ́n ní ẹ sẹ́ndì àwọn èèyàn wọ́n sẹ́ndì ẹ̀ wọ́n tú gbogbo lẹ̀ fínífíní wò ṣe kíní wọ́n rí wọ́n ní ọ̀dà kò yẹ kó ju olórí mọ́ ó lóun ti gbọ́ wọ́n ní ẹ dìbò aráàlú ń fa ẹ̀jẹ̀ ya wọ́n fi ń dìbò fún wọ́n tún lóun náà làwọn ṣe kíní kí lọ́wọ́ bí ogun mọ́ àwọn arúgbó kò gbọ́dọ̀ máa bá lọ bí tí ń bá lọ yí ọ̀dà lágbára ẹ lọ lùbùlẹ̀ kó tó lágbára irú ẹ̀ ti Libya náà haribo ojú mi ni istis báàkù ni gbogbo ẹni tó bá fẹ́ dára lágbára láyé irú ẹ̀ wọ́n ń jà láti láìlẹ́lẹ́ líyù náà ti wà lẹ́nìkan bá tẹ̀lú kan síbi kan tọ́ba ńlá kan bá wà ń bẹ̀ yóò ní ẹ lọ́kọ́ wọn wá àti bá ìdàjọ́ gbogbo wọn ẹ máa sàn sákọ́lẹ̀ ẹ dákun torí ọlọ́run níjọ́ta nábì ti já nábì ní twenty three years tó fi ṣiṣẹ́ kò jarú ogun bẹ́ẹ̀ ànábì ọ̀jálù yẹn rí kọ̀lọ́kàyàn mọ́ rí kọ̀sọ́pọ̀ fẹ́ dìde méjì ó dìde rí gbogbo ogun táwọn nàbí jà ogun ẹlẹ́ẹ̀kejì ni òun là ń pè ní haripu difa ogun téèyàn fi ń protecti èyàn sáko maka ọlọ Madina èyàn ara maka tó wà nídé láti maka lọ́hùn ẹ̀tún wà ká mọ́ bádàrí àdúgbò tẹ́ ń pè ní bádàrí tẹ́ ń gbógun bádàrí ó súnmọ́ Madina ẹ̀ mọ̀ ní téèyàn ó ní kó tó débi tẹ́ ń pè bádàrí ni wọ́n wá ká nàbí mọ́ bí Madina nàbí náà wà pàdé wọn bádàrí ogun údù náà údù ní Mẹ̀dínà níní handaki ṣe bí ẹgbẹ́ kòtò tí ká Mẹ̀dínà náà ní wọ́n fẹ́ ká mọ́ Mẹ̀dínà ní gbogbo ogun tá nàbí jà láyé ń dìfẹ́ndì ara ẹni ẹni tó bá lókun bíi téèyàn ọgbà èèyàn gbọ́dọ̀ dìfẹ́ndì àmọ́ sàlámù ọ̀fara mákèèyàn máa jálu afásà yìí ọlọ́wọ́n gbàṣẹ fún yín ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ yín ẹ̀sìn àwọn èèyàn ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ gbogbo ẹni tí ọba ti tẹ bá rí i pé ó ló kọ ó jẹ́ èèyàn ẹ bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má já àpọ́nlé ara rẹ̀ bá nàbí ò ti já àpọ́nlé àwọn kẹfìrí jóni tí ń pé àdìmù Rome àdìmù Masir tí ń pè wọ́n pẹ̀lú kọ́tọ́ tí wọ́n sì jẹ́ kẹfìrí kẹfìrí pambélé kẹfìrí pambélé èyí ń dáadáa ni gbẹ̀ntẹ́ bá sì rí i pé ẹ pọ́nlé ẹ ṣe gbogbo lẹ́yìn náà kéèyàn mọ́mọ́ ò dùn kó mú tọ́pìkì kọsọ ntí ọsọ ẹni bá ta bá ní ọlọ tó bẹ sí èyí tó kúnná mọdẹ sọ yóò náà lórí platform yóò ní tìmọ̀ wà masari ẹ máa mú tọ́pìkì ọ̀rọ̀ ọ̀run la fẹ́ yẹjú àyànjú ọ̀rọ̀ sàká kọ́dà fẹ́ yẹjú ọ̀rọ̀ ògùn ṣíṣe ògùn jíjó kàmá jógùn kí n dájọ́ rẹ̀ ní Islam kàmá gbẹ́bọ kí n dájọ́ rẹ̀ ẹni tí bá ń gbẹ́bọ kọjá ìdíkọ́ lóhùn gbẹ́bọ àbí ayé ọ̀sán fún òun náà ní ilé ìjáde torí òun náà mọ̀ sẹ́ rí ẹ̀wọ́ òdodo ọ̀dàrú o ẹni tí ń ṣe kàmọ́ kọ̀rẹ́ ní sọ fún ni o gbogbo àfẹ́ ẹlẹ́bọ pátámà pẹ́lẹ́bọ lòun òun èsè gbẹ́bọ lọ́sàn gangan kọ́ máa lọ ká rí àwa lè sàsíkìrì lọ́sàn àwa lè kírun láàrin títí tá a bá travel lọ tínú bá tó àtẹ ní abẹ́kọ́ sáàfà àti ń gbẹ́bọ lè bọ́lẹ̀ kọ́ gbẹ́bọ dání láàrin máa há kàbí sọ̀dìdí wákàrí ìta ẹ bá ń ṣe lọ bẹ́ẹ̀ ẹni tí ọba máa ta bá yọ máa ta bá yọ máa dùn yọ máa ta nínú kọ́lọ̀ wà tún sí àbíkó rún mọ́ àláfíà wà ń bẹ̀ wọn ojú sí ànábì gan nu ojú sí àwọn sálàfù gan nu ẹ sàwọn èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn abiyì láwùjọ ẹ fi wọn sípò wọn ẹ bá wọn sòdodo ọ̀rọ̀ o mi ò gbọ́ ènìyàn gbọ́dọ̀ mọ́ sòdodo àmọ́ mi máa sòdodo fẹ́ni tọ́ jábì yìí náà èèyàn ọ̀fọ̀ náà yìí sọ fún èèyàn ọ̀fọ̀ náà pọ́nlé sọ fún tóun náà rí i pé wọ́n ń pè mí sí i ìgbà tá ànábì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá mọ̀ká òkè sì sọ̀rọ̀ ó sì fún lóbẹ̀ àgbà wo àmọ́ ẹ tó fún ní èèyàn dáadáa lèyí tí ń sọ̀rọ̀ yá lè mọ́gbà tí àmọ́ èèyàn rí ni ọyọ kí ká dànà pẹ̀lú eléyìí ànábì náà sì gbóbi yẹn ó tó bí ma Maria tó lè kìbìtìyà òun ló bí Ibrahim so ọ̀nà bẹ́ẹ̀ ọ̀nà yẹn má láfíà wa ó dẹ̀ jẹ́ ọ̀nà dáwà àwọn ẹni sálàfù ọjọ́ nàdá wa wọn sálàfọ́ ọlọ́wọ́ bá ń dúró tì yín ọlọ́wọ́ bá ń pẹ̀lú yín ẹ lọ fọkàn balẹ̀ ọlọ́wọ́ nípa burú sí yín bọ́lógún bá ń gbógun bọ́lọ́tẹ̀ bá ń gbọ́tẹ̀ wọ́n ń kàn dún lásán ní kò sẹ́ǹ kankan wàlhámùrù kulluhu biyadillah wàlhámùrù kulluhu biyadillah gbogbo ọ̀dọ́ gbogbo agbára pátọ́wọ́ ọlọ́ni ọ̀ ẹ ti wọ nàìjíríà wọ nẹ́nu ẹ jẹ́ gbogbo èèyàn ó rí wà nílé wọ́n wà nàìjíríà nẹ́nu iye ọjọ́ bá wù yẹn lò ibi ọba wù yẹn rìn sí torí pé ọ̀rọ̀ ti wọ́wọ́ tálọ́wà kó lílá yìí sí ìbànú tó gbogbo ẹ̀yà fáànà tẹ́yìn náà ń ṣẹbọ ẹ lọ lè túbá gbogbo ẹ bàsílámù jẹ́ bẹ́ẹ̀ bá rẹ́ni máa ń dáyín lẹ́gbẹ́ báwọn náà ní farabalẹ̀ káàfọ́ máa sọ pé ẹ lọ ni sọ́jẹ́sẹ̀sìn ni a máa ba nínú jẹ́ ńgbà míì kéèyàn péré láfa máa báyàn nínú jẹ́ mo ti sọ́nà láì máa yé gbà bí irùngbọ̀n yìí ti wà náà lọ́wọ́ ṣòkòtò mìíràn wọ́lẹ̀ ń jọ náà mo dé fìlà sí ń kọjá lọ wọ́n ń pa àwọn ṣẹ̀ṣẹ̀ sítan ní tòjọ́ ni mo ní kí ni wọ́n lẹ́lẹ́dẹ̀ mo lè mi wọ́n láwọn yòókù yìí ń wá bí. tí wọ́n bá ní wọ́n ń jí wọ́n bí wọ́n bá ní wọ́n gbé ọmọ kan bì kan ẹ bá wọn àfa mẹ́ abẹ́ẹ̀kọ́ ni tí wọ́n bá ní wọ́n fo obìnrin kan dìyà àwọn àfa alẹ́ bá ń bẹ́ tí wọ́n bá láwọn kan ṣe bọ́ǹpì kan àwọn àfa alẹ́ bá ń bẹ́ àwọn yòó àwọn lèmọ́mù lèmọ́mù gbogbo yín gan náà ẹ̀ yìí ṣe mùsùlùmí tẹ̀tẹ́lẹ̀ kèfèrí ní ẹgbẹ́ sábẹ́sì ni mo dẹ̀ ti páàsì fatiwa láì máa yẹ gbà gbogbo àfa tí ń bá ń sóògùn ẹ mẹ́kìrún lẹ́yìn ẹ̀ mọ́ àbí ìtisọ́ ní tún sọ yìí ìyìn sọ pé oògùn jẹ̀díjẹ̀dí mi ò sọ̀rọ̀ ogun owó sàn gbogbo àfa àti bá ń ṣe dán ẹ lọ àlùbáríkà gbogbo àfa àti bá ń ṣe dán látẹjúùsù sọláàtù khalifahu lè anahu káfíìr kọtọ́ka kírun ní torí sẹ́ kẹfẹ́rí ní ṣe o iṣẹ́ kẹfẹ́rí ní ṣe gbogbo àfa àti bá ń ṣe dán tí ń ṣe dán fáwọn èèyàn àfa àti bá ń ṣe dán kẹfẹ́rí ní iṣẹ́ kẹfẹ́rí ní ṣe àmà wí àníyé máa wí táfi lọ́bọ́lọ́hún torí mi ò ní máa wòran pẹ̀lú bọ́lọ̀ ti ṣe mí kí n wá jẹ́ mùsùlùmí ọwọ́ náà àfẹ́ntọ́ bá fẹ́ wọ̀ fún rẹ̀ àbá sọ pé ojú ọ̀nà ní òdodo ní tí ọba wọ náà tọ́ bismillah kọ́ máa lọ àmá sọ fún báyìí sílé òkà sọ tó àbá sàyídì ó ti lè òkà sọ tó ọmọ náà sẹ́kù tálíkì àmọ́ lọ́wọ́ èdè àwọn èèyàn ń bẹ láyé tí wọn ọgbà tí wọn sì gbà náà tà ipa ànábì ọ̀ká láti mú wọn gbà ìwọ́nú ẹ̀ nínú jama anabi náà mọ̀nàfíkì tó wà ń bẹ tànàbí pé kan àwọn ọlọ́rọ̀ rẹ̀ tó sọ fún òsèbà tànàbí kàgbé lágbájá làkásí gbèdó là mọ̀nàfíkì ní kan tẹ̀lé mi ni o wọ́n wá nù sí náà wọ́n nà mùtí wọ́n gólè lọ́wọ́ gbogbo ń tà ń pátá náà lójọ́ yá anabi yìí ń ṣe kínní ìta nẹ́bí òfìrí rectify kò sẹ́ni tó lè ṣe anabi náà ṣe ntọ́lọ̀ ń fún ṣe ń ṣe kíni kò ságbára téèyàn lè sàtí ọkàn kàkínní kò ṣeṣe mhm. bọ́lọ̀ ti fẹ́ ká yóò rí nu fariqun fil jannati wa fariqun fis sa'ir iná ò ní jẹun iná ò ní jẹun kò sì sí agbára táàfóun dáwà fẹ́ ní tó fẹ́ ṣe yóò ní yóò kànáwó nǹkan mẹ́ yóò yóò yóò yóò fara kí nǹkan mẹ́ta fara kí nǹkan mẹ́ta àkọ́kọ́ yóò fara kámi wò lára àwọn èèyàn tí wọ́n máa sọ sí gbogbo àfáà tọ́gbọ́gẹ́dá òdòdó dání kò ní bọ́ lẹ́nu àwọn èèyàn yẹn bá bu lónìí ilé yóò tún bu lọ́la ilé yóò tún bu lọ́tún la yẹn bu lọ́la ẹ̀gbọ́n tọ́lọ̀ ń wí ni wàsíbírí àlá wàjúrí hóm ìwọ ànábì ṣe sùúrù mi tí wọ́n bá ń sọ sí ọ nígbà wọn sọ sí ànábì táwọn wà ní sọ sí káfà kan máa pé wọ́n sọ̀rọ̀ sí mi wọ́n sọ̀rọ̀ sí mi wọ́n sọ sí ọ náà ni sọ sí náà ni nínú àyà sọ́tàlá náà mi fa innahu la yahzunka alladhi yaquluna ìtí wọ́n máa sọ sí ọmọ bọ́nú jẹ́ o wọ́n ò sọ̀rọ̀ rí fà níbi náà ọ̀rọ̀ tí wọ́n sọ fún ni ọlọ́yà wèrè tọ́lọ́wọ́n sọ fún pé máa ń tàbí ní mẹ́tìrọ́bíkà wọ́n tún ní sáàrù ni wọ́n tún ní kàdáàbù ni so ó ń dáwọ́ ọmọ rí yìí ó ń dáwọ́ ọmọ ṣe gbìyànjú títí títí títí tí nígbà míì ẹni tó fọkàn sí pọ́ yẹ kí lè yọ ọgbà ó yẹ kó yé kò ní yé àwọn kan lè máa wo pé à bọ̀tí àwọn ilé yìí kéwù bọ̀tí àwọn ilé ń pa ara ìfilẹ̀ ní ó kó yé wọn kò lè yé wọn o abúlábì gbọ́lárúwá jù wọn lọ wọn lọ kọgbàkọgbà náà ni wọn ò sì lè gbọ́ lárúbáwá tó wà nínú ọmọ mùgíra torí ọmọ ògbé bọ̀tí àwọn eléyìí kéwù ní tí ọmọ dúró yín ni wíwo pí àìtọ́ ní tí ọmọ dúró yín ni pé a ah, ó yẹ kí n tá wí yóò yé síbí wọ́n kéwù sí bàfà ní wọ́n ah, kéwù tí wọ́n kéwù èdè ni wọ́n gbọ́ ìdáyọ̀ ọlọ́run ò sí bẹ́ ọlọ́run sì jọ yà nẹ́bí pé innaka la taadi walakinna la ìdáyọ̀ ọlọ́run ọba wọn o bí o ti bá wọn kan jóni nínú tí wọn gbọ́ lárúbáwá gbogbo àwọn abúlábì àwọn abútálíbì àwọn ọdún ọmọ gíra wọn lọ́gbọ́ o wá jà fà ń pe lárúbáwá lẹ́nu ẹ mẹ́jọ ọba ìlú ìjìgbé kọ́ ìdáyọ̀ ọba o ó di mélòó tí mo kà báwọn ǹjẹ́ ọba bá fún òun ni pé èwo tí mo kà lẹ́ẹ̀kan ọmọ lè rò gbogbo ẹni tó ń bá pè ní ó ṣe kí ni ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run fún rẹ̀ ọmọ dán wo ló fi jáde pé ẹ̀yẹ gbọ́dọ̀ máa ṣàdúrà dáadáa afáàtọ̀ bá jẹ́ àfọ̀n dáwà nínú tí ó mójútó ẹ̀wọ̀ Ibn al-Qayyim rahimahullah sufi nípìlẹ̀ rẹ̀ àfọ̀n sufi nípìlẹ̀ ọ̀dẹ̀ jẹ́nà ọmọ kí ó ṣe sufi púpọ̀ ibi títí ń kéwú kí ló ti jábùn tèmi Ibn Taymiyyah jẹ́ àfa súnà ó wá rí pé kí Ibn Taymiyyah ju tòun lọ ìmọ̀ yẹn dẹ̀ wà ó wá bẹ̀rẹ̀ sí kí Ibn Taymiyyah lọ́padà wá rí pé tóun kó kí súfì tóun kó kí kò sí lọ́wọ́ àdì súnà ìjọ kan ó wá sáré wá ó fẹ́ kí àsùbà ó láwọn màsáyí lọ́rọ̀ tó fẹ́ béèrè lọ́dọ̀ Ibn Taymiyyah ó wá jí débẹ̀ pé mo fẹ́ kí àsùbà lọ́dọ̀ sheikh láti béèrè tí mo fẹ́ kó tó dé sheikh ti sálámà run sheikh wa jòkó lẹ́gbẹ̀ẹ́ kan mọ́sálásí báyìí ọkọ̀ ojú sí kébìlì ọ̀kan jòkó báyìí ibùdó kọ́ yìí mú kọ́lá fà ibùdó kọ́ yìí mú wá dé ọ wá jòkó wọ mọ́sálásí wá jòkó báyìí kọ̀ wá fẹ́ disturb sheikh wákàtí kan wákàtí kejì wákàtí kẹta wákàtí kẹni ọ wá dásìkò tí àyílà ń wọlé bọ̀ sheikh ọ wá fẹ́ yẹn nẹ́fẹ̀lá ọ wá ìsẹ̀ wá wẹ̀yìn báyìí lọ́wọ́ ni ọ ń bẹ̀ ó tẹ ó tó gbà wo oníbẹ̀ sálámà fájìrì mo ti dé ọ wà ní à mo ń ṣe àzìkárù mi tí ọba jẹ́rú jòkó tí mo ń jòkó yìí ọwọ́ ti tẹ̀ mí tí ọba jẹ́rú jòkó tí mo ń jòkó yìí àfóhùndáwà àni ohun àtọ́lọ́ gbọ́dọ̀ kúnná torí kọ́lọ́ mọ́ kó àdánwò ba tára yọ máa fi gàn pé ṣe bẹ́ẹ̀ ní òsì gíní yọ bẹ́ẹ̀ ló ń gidi àfọ̀ndáwà ó gbọ́dọ̀ ní ìpalẹ̀mọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí yẹn ẹ lọ nípalẹ̀mọ́ gbẹ̀ntẹ́ bá ń pè kí ọgbà ẹ lọ nípalẹ̀mọ́ wọ́n máa bàyín ló kọjẹ́ ẹ lọ nípalẹ̀mọ́ máa fẹ́ bayé jẹ́ bàtìyàn jẹ́ bí kí ẹ lásídẹ́ǹtì bí kan lọ́ọ́ yá wiri bí kan ó ní nǹkan kan ọlọ́run ní járí ẹ wá jẹ́ kàrin ìyá àtọ́lọ́run dán kí a má fi lè nípa ní orí yín ọlọ́run bá san yín lẹ́san ọlọ́run máa bùkún yín ẹ̀ láti London ẹ sálámà sí mi Nàìjíríà àánú ọlọ́run ọlọ́run bá ń ṣe fún yín àánú ọlọ́run ọlọ́run bá ń ṣe fún yín àánú ọlọ́run ọlọ́run bá ń ṣe fún yín àfa wa dìde látọ̀yọ́ wọn wá sálámà sí mi lẹ́kọ̀ọ́ ọlọ́run bá ń ṣàánú yín ìyá kashifa ń de láti London wọn wá sálámà sí mi Nàìjíríà ọlọ́run bá ń ṣàánú wọn mo tún retí àwọn àlejò míì míì náà káàkiri ọlọ́run bá ń ṣàánú gbogbo wọn ọlọ́run bá ń ṣàánú gbogbo wọn naam àwọn ọ̀dà àfa fọlọ́nsọ́ dà àfa jẹ́ àmì fọlọ́nsọ́ ẹ máa bọ̀ látàbújá sheikh wa jami fọlọ́n sọ́rí wo látàbújá ṣe máa wò wọ́n lórí kíní mo ti mọ̀ wọ́n yọ̀fẹ́ tọdún mẹ́ẹ̀ẹ́dógún bisimilayi marhaba marhaba salamu alaykum wa rahmatulah marhaba ẹ bá ń fún wọn láyé ń bẹ̀ wọn bàbá ẹ bá ń gbà wọn lálejò bàbá wa gbà yìí bàbá wa gbà ní kó gbà wọn lálejò bàbá wa gbà ní kó gbà wọn lálejò bàbá gbà ní kó gbà wọn lálejò ẹ̀hìn bàbá wa gbà ní kó gbà wọn lálejò ọ̀yà fásitì ayídìí ẹ̀ẹ́dípa aláwọ̀ yẹn lálálé ni wọ́n di mélòó bá wọn àwọn míì tó ń bọ̀ kọ́ ọlọ́ba ń sọ ogun wọn dí ọlọ́ba ń sọ ogun wọn dí ọlọ́ba ń sọ ogun wọn dí bísí ẹjú kọ́ yẹn afáwa afáwa láti sàrátà mùsítẹ́kìmù ní èkó lájọ wà pẹ̀lú àwọn àwájọ ń sèkú ni afáwa <laughs> sàrátà mùsítẹ́kìmù ní àjọ ń sèkú ni bísí mi là ẹbí mi náà lọ́wọ́ ẹ má sàmù sí mi sàlámù alẹ́ kọ́nà mùtìlá ọlọ́ba ń san ilẹ̀ sàn rí ẹnu sókè ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni inú mi ó dùn kí agbọ́gbóló nǹkan sí méjì lẹ́nu bàbá wa akéwògbà gold lẹ́yìn náà afáwa Saidi náà bá wa sọ gbóló méjì nínú ọgbọ́ lẹ́yìn náà afáwa fọlọ́nsọ náà bá wa sọ gbóló méjì sheikh wa Suleiman wọn wà bá wa dúpẹ́ fún gbogbo wọn sheikh wa Suleiman afa wọn wà dúpẹ́ fún gbogbo wọn bàbá wa bisimilayi máìkì mi dà ẹ wo ẹ ẹ bá ń gbàgà wọn wá bí ẹ bá ń gbàgà wọn wá bí wọn ò jòkó báyìí ẹ ẹ jẹ́ wọn ò jòkó ni sílẹ̀ yìí ṣiṣẹ́ ẹjọ́ wà wá. alhamdulillah. billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. ní ṣókí torí mo ti ń tọrọ ìyẹ̀dá lọ́wọ́ bàbá pé mo fẹ́ bá yìgì kan tí wọ́n ń ṣe ní ẹ̀pẹ́. E yóò sì dùn mọ́ mi kí bàbá ó yí ọ̀dà mi kí nǹkan wá rí bàbá ni èyí tọ́lọ̀ ń sọ fún anabi nù Qur'an pé wa ma arsalnaka illa rahmatan lil alamin ó dàbí ìgbà tọ́lọ̀ ń ya lára ọ̀rọ̀ ó ya lu baba lára àánú lọ́lọ́run ṣe bàbá fún ìran wa yìí àánú lọ́lọ́run ṣe bàbá fún gbogbo ẹni tí ń jẹ́ mùsùlùmí kì ṣe hálùsùn náà nìkan tí ahalùsúnà kan bá ń bẹ nínú àwọn àfa ahalùsúnà tí gbogbo èèyàn fẹ́ gbọ́ pé kí n lágbájá wí bàbá mi lẹ́yìn tí wọ́n ló tó kan ẹlòmí inú mi dùn lélẹ̀ tó pọ̀ gan-an àti kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára bàbá kódà àwọn èèyàn mi méjì tí wọ́n wá bíbà níjọ sí tó ṣe bíi pé ó ṣèjà ó ṣèjà tí wọ́n sì dúró níbi tèmi ti fẹ́ gbà jókòó yìí táwọn dúró tèmi sì fẹ́ gbà chíà ń bẹ̀ kò sí tó fi dá àfa Saheed lójú pé wọ́n lè di alásùnmọ́ bàbá ju àfa Saheed lọ́lọ́la. èmi náà ti dàníyàn pé màá kín bàbá lẹ́yìn pàápàá lórí ọ̀rọ̀ tí bàbá bá Àfà Saheed sọ àwọn ìgbésẹ̀ àlàáfíà torí mi kàn wò ó kò sí tí ó tètè ní mi lára gbégbèsè àlàáfíà yẹn ju ọ̀rọ̀ bàbá tí mo rí pé wọ́n ti mú wọ lọ kíní ẹ̀ wá ní mi lára bí ìgbà tí wọ́n fi ọ̀bẹ yin mi lára ló wá jẹ́ kí n wòye pé tá a bá rí àgbà fà tí ó dìde nílẹ̀ Yorùbá ìṣẹ̀lẹ̀ àfáà Saidi yìí ó tú àṣírí tó pọ̀ nípa Islam nílẹ̀ Yorùbá ó ṣàfihàn majority àwọn tí wọ́n ń pera wọn lásìwájú ẹ̀sìn pé tó ń kálukú jẹ ni wọ́n ń wá wàláhí bí mo ṣe sọ lórí program yẹn irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ nínú Christianity kò lo oṣù kan gbogbo ohun tí ń dàgbáyé ni kan ni wọ́n wáyà ara wọn dé àmọ́ àdúpẹ́ lọ́dọ̀ ọ̀lọ́ bàbá ẹ yọ̀ ọ̀dà fíìmì náà èmi náà fẹ́ ṣe program kan bóyá lé ọ̀la mo fẹ́ pè ní ìmọ̀ràn mẹ́wàá fún àfa Saheed ntí ó dẹ̀ bí ìyẹn òdodo ló pa tí ó bá jẹ́ pé òdodo kọ́ ló pa ni ọwọ́ ntí àfa sọ nípa Aláàfin ó yẹ kí n ti wò pé áà nínú ilé mi ábà bet òdodo ọ̀làbùlà mo sọ fáfá mo lẹ́ni tí máa ń gé èèyàn lórí níjọ́ tó bá kàn kò gbọ́dọ̀ náṣẹ̀ sókè àwọn asọ́jú ti bàbá wa láàfin ní ń wọnà ọ̀rẹ́ mi pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ti sọ lẹ́ẹ̀kan pé ńgbà Musa ń lọ bá Firaun ọlọ́mọ mọ́ sọ fún ni pé fàkúlá kọ́ọ̀lá láyìn ọ̀rọ̀ tó rọ̀ ni kó sọ fún torí ipò bá ní nǹkan mẹ́ta ni bàbá ó tún bá wa kìlọ̀ fún àfa Saheed tí olólùfẹ́ méjì bá wọlé tí wọn bá rẹ́rìn jáde lọ́pọ̀ ọgbà wọn parọ́ fúnra wọn ni ọlọ́run ti lo àfa Saheed láti yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ nílùú òyìnbó ní oko ẹrú àwọn àfáà tí wọ́n mú wọn sìn lẹ́rú ojú wọn là pátápátá gbogbo ṣírkù tí wọ́n kó sí wọn lábẹ́ òun kálukú fọ́n dànù ìyẹn wá jẹ́ wọn fẹ́ràn àfáà Saheed dópin débi pé wọn ò fẹ́ rò padà mọ́ pé ó yẹ kí nǹkan máa rọ̀ ń gbà mí máa fáyọ máa tẹ̀ sójú ẹ̀ sí mi. ọwọ́ àtúnṣe tá a gbìyànjú láti ṣàtúnṣe majority wọn ni wọ́n ń gún àfáà lọ́rọ̀ pé ṣé ọfẹ́ padà lórí òdodo ni àwọn nǹkan yẹn ó yẹ káàfáà náà ó lè wò yí pé míì padà lórí òdodo àmọ́ o alharbo khidhatun ètè lógun jíjà ńgbà nábì jagun badar ọ̀tọ̀ lọ́wọ́ tó fi jà ó dé uhud ọ̀tọ̀ ní sísẹ́mù tó lò ìgbà tó dé khandak ànábì change ọwọ́ pátápátá pé ẹnìkan ò ní jáde ẹ sájà gbẹ́kòtò yìí lu wa pò ní wọn mọ̀ lè dọ́dọ̀ wa wa náà ò ní dọ́dọ̀ wọn gbogbo ẹni tó bá ń bá sísẹ́mù kan jagun lọ ọwọ́ ò ní pẹ́ tẹ̀ táráyé bá ti mọ weak point èèyàn wọ́n ti fẹ́ mọ weak point àfáà pé tá àfáà bá wà lórí program tí bá ń sọ̀rọ̀ lọ táwọn bá ti fóònù wọlé pé ẹnìkan sẹ́ẹ̀ fura sí pé ó jẹ́ lẹ́bọ ni àfáà ò ní padà mọ́ àfáà ò máa fáyà lọ náà ni àwọn èèyàn wá ń lo kinní yẹn láti mú àfáà di ẹlẹ́sẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ǹjẹ́ akọ́nfọ́sí kùnbìnà báyìí fatabayyanu àwọn aráàlú òyìnbó yẹn wàláhí tí àfáà sàáyìdì ọlọ́run ní sọyìn di kèfèrí tí ó sọ bẹ́ẹ̀ tó bá sọ fún wọn yí pé láàárọ̀ ọ̀la o àwọn ọmọ yín ẹ dúnbù wọn ààrẹ ni tí ó rẹ̀ dì láti ṣe torí pé ó ti yọ wọ́n ní oko fitna tó pọ̀ àmọ́ síbẹ̀ náà àfáà yẹ kí wọ́n mọ̀ pé ààyè òdodo ni eléyìí ti ń kọjá ibi tó yẹ orígun kejì tẹ́ẹ̀tùn bá bá àfáà sọ̀rọ̀ lé lórí tèmi ò bá sí ń bí báyìí ó ń lọ́ra wa fà táàjọ ń bá wọn ṣiṣẹ́ ọpọlọ gbogbo wa ò rí bákan náà níyà gbogbo wa ó yàtọ̀ àtẹ́kùwà àhónà ńlá nábìwì bẹ́ẹ̀yàn bá rí àwọn Indian tí a wéra wà ní èyàn ti sálámà sí tán kíyàn tó mọ̀ pẹ̀lẹ́ bọ̀ ní tí a bá rí àwọn ọmọ Yahoo ní London tí a fi irùngbọ̀n sílẹ̀ bí ọdún méjì sẹ́yìn wọ́n ṣe competition irùngbọ̀n ní London kò sí mùsùlùmí nù wọn millions of dollars ni wọ́n fún ẹni tó ṣe first àwọn ọmọ jàmọ́ lamẹ́ríkà sokoto wọn kí n kanlẹ̀ ṣe bàbá lásọ bóra fún gbogbo wa ọlọ́run ní ká bàbá kúrò lára wa ẹ dákun bí bàbá ṣe wí ẹgbà àlàáfíà láàyè kò mí pẹ́ kú lórí òdodo mo sọ fún yín pé ọ̀kan nù nǹkan tẹ́ ṣe tó dùn mí ni ọ̀rọ̀ àfa làbíbù tá a ti parí ẹ̀ tẹ̀tún wá lórí prógrámù oúnjẹ tá tẹ̀tún dá padà nígbà táwọn èèyàn tó pè yín anábì ní irhamu salasatan minan nas ilé tí mo fẹ́ lò ní wa alimun bayina johal anábì ní ẹ̀sánú onímọ̀ tí ń bẹ láàrin àwọn tí wọn ò gbọ́ yé n tí ń wí òye wọn sí ẹ̀ náà òye wọn anábì ní ẹ̀sánú ẹ̀ torí yóò dààmú púpọ̀ eyi ni tẹ́ ń wí yé bí baba kir fa innaka mudhakir lasta alayhim bi musaitir bẹ́ẹ̀ bá ti ṣe wáàsí fún yàn lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ẹ má máa wá rìpíìtì ẹ máa ń jojúmọ́ kẹtùn máa wá gbé wá àáfàá tó sọ̀rọ̀ ewé kínní kan mẹ́rin kẹ máa fi màkánà lò kò tó ń ta gbangba lónìí ọlọ́run ti lò yín láti change ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́yìn gan ò mọ̀ kò di dandan kẹ́ni ẹ bá sọ̀rọ̀ fún kó ṣẹ̀ṣẹ̀ jáde wá ta kó wá sọ wípé mo kó ọ̀rọ̀ mi jẹ́ o ẹ̀yin kọ́lẹ́ foríjìn ọlọ́run ni ó foríjìn ṣurutu tauba thalatha mẹ́ta náà ni nínú mẹ́tẹ̀ẹ̀ta kò sélè tí ó di dandan kó jáde wá sọ wípé ń mọ́ o tó bá ti lọ bọ́lọ́hun rẹ̀ lẹ́yìn tó ti tú ń kọ́ ikhlas tó wà nínú dáwà yín ọlọ́run ní gbà kúrò ọlọ́run dẹ̀ tó ẹlẹ́rìí pé mo ṣe fẹ́ràn bàbá mo fẹ́ràn bàbá bíi pé àwọn ni wọ́n bí síwájú tèmi tẹ̀lé wọn ni mo wá fẹ́ràn àfa saheed bíi habulel waridi bíi sanrun mi tí mi ò fẹ́ kí nǹkan kan ṣe mi ò láṣìírí kan tí mo fi sá àfa lọ́wọ́ bápá kan àwọn àfa ṣe ń sọ pé àfa láṣìírí lọ́wọ́ ẹ̀kọ́ fi ó tú jáde ní fi ń tẹ̀lé ìní àṣírí ẹyọ kan bàtí mo mọ̀ pé òdodo làfa àgbè dání bàbá wa Jamiu fọlọ́run sọ bàbá dáwà àwọn ọmọ ń wúyàn púpọ̀ torí ẹni dáwà tí ò bá ti ní maturity nù kì í ṣe dáwà bẹ́ẹ̀yàn bá jó lórí orílẹ̀-èdè tí ọba mature yọ yẹ̀yẹ́ kó ń bẹ̀ maturity pọ̀ lọ́wọ́ bàbá wa Jamiu bàbá ọlọ́run dẹ̀ ní gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín ahyakumullah mo dúpẹ́ lọ́wọ́ yín fáǹfààní tẹ fún mi fẹ́ pọ̀ lọ́rọ̀ màá dẹ̀ tọrọ yọ̀dá pé tìjókòó ti bí ẹ̀ẹ́yọ̀dà mi tó bá díjọ wàlímà ma wá gẹ́gẹ́ bí bàbá ìyàwó kí n lè bàbá wàlímà ti ẹ̀pẹ́ lọ́dọ̀ ìmáàmù ẹ̀pẹ́ ẹ má bínú mo tọrọ àforíjì àṣkúrùkùn wallahu yashkurukum ahyakumullah. ọlọ́run bá san ilé san rí ẹ bá gbọ́dọ̀ tóbi ọlọ́run bá san ilé san rí ọlọ́run bá san ilé san rí ọlọ́run bá san ilé san rí ọlọ́run bá san ilé san rí ìlọ bíbọ̀ wọn ìlọ bíbọ̀ yín ìṣọlọ́kọ̀ọ́ pẹ̀lú yín àbọ̀ ọlọ́run kọ́ máa bò yín gbogbo ayé lẹ́ ń káàkiri London lẹ́ni Amẹ́ríkà lọ́la Ìlọrin lọ́túnla ilẹ̀ Haúsá jọ mẹ́rin ẹ̀ nísinmi pẹ̀lú iṣẹ́ ọlọ́run àti iṣẹ́ ìlú ọlọ́run níjọ́ rẹ̀ yín ọlọ́run níjọ́ ẹ̀ ṣubú ọlọ́run bá pẹ̀lú yín wala la ilaha illallah wala la ilaha illallah wala la ilaha illallah kí kálukú ká fátíà kọ̀ọ̀kan láyé tá a bá wà. Jazakumullah. Jazakumullah. Jazakumullah alhaji ejini hasan ejini hasan ẹnẹ bá sin wọn ẹyin àtàwọn ẹnikọba wí ẹnẹ bá sin bàbá wa kí ó gba gold. bismillah bismillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh afẹ́ kí afáwa Saheed Shittu káwọn náà sálámà sí gbogbo lé bismillah kẹ́ẹ̀tì sọ gbólóhùn kan sí méjì Assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹwà ní tẹwà pẹ̀lú ṣéèkì wa ọlọ́njọ́ má ṣàbàwà kan ògbó ilé o mo dẹ̀ mo nífẹ̀ẹ́ sí ìmọ̀ràn tó fún táwọn ṣéèkì fún mi torí pé ojú tèmi fi ń wo ìsìláàmù ní ìlú tèmi gbé lọ́hùn ó yàtọ̀ sí ìsìláàmù tèmi rí ní nàìjíríà bí mo dẹ̀ wo àwọn ìlú míì káàkiri káàkiri. káàkiri bọ́n ṣe ń ṣe ìsìláàmù ó yàtọ̀ gédégédé sí ìsìláàmù tó ń ṣe ní nàìjíríà òun ló wá ń ṣe mí lè mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wa onímọ̀ tó mọ kéwu tó tó mọ kéwu tán àwọn náà wá tún wá jẹ́ olórí àwọn ẹni tó ń ba ẹ̀sìn jẹ́ ohun tó ń ṣe mí lè mọ̀ nìyẹn tí mo fi ń wò pé ṣé bẹ́ẹ̀ mọ kíní yìí kíní yìí ò sí ń bẹ̀ ohun tó fariwo nìyẹn o n tó fariwo nìyẹn o nígbàtà rẹ̀ wá ń pariwo ó wá di pé wọ́n wá ń gbé kúrò lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ohun tá à ń sọ ìjọmọlúàbí náà ń tọwọ́ bọ̀ lábí wò pé àà èwo tún lélẹ́yìí èmi ò lúre lé nílùú mi o mi mọ̀ pé bó ṣe rí nìyẹn ní ìlú wa mi bàbá wa èmi ò mọ̀ o torí pé ní gbogbo ìlú mi tèmi bá rí tó bá sọ pé àáfàá wáyé tó ṣe pé ká ṣe báyìí tí ó sì ń bẹ̀ ọ̀rọ̀ yẹn lòun máa máa wẹ́rìí fún láti fẹ́ fi dìfẹ́ǹdì rẹ̀ bọ̀ nílẹ̀ wa mi báyìí wá ní àá ìwọ jẹ́ pé màmá ẹja dídí náà ń tà mọ̀mọ́ ni bàbá ẹ̀ ń ta n tó ń dẹ́rù bàmí nìyẹn ṣe owó <laughs> tó ẹ bẹ́ẹ̀ ṣe wá ṣàlàyé fún mi pé bó tún ṣe lọ rè bó tún ṣe lọ rè tó ẹ ọlọ́run àṣẹ ṣé kí wá. Eh, àti bàbá wa akéwògbàgòrò náà fún ìmọ̀ràn táwọn náà múlẹ̀ ọlọ́wọ́n àṣẹ rọrùn mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa tó àwọn tó ní tó bí wa ká wá nàìjíríà tó nàìjíríà la wà yìí o ibẹ̀ náà la wà yìí o a sá lọ o ẹ̀ a dẹ̀ yọ wọlé nàìjíríà náà la wà yìí torí pé tó bá yẹ pa yọ wọlé ni mi ní wá sí pé mo wá kí bàbá wa pé ó ké o gbàgede ní ọ̀dọ̀ bàbá wa gbogbo èèyàn kú mọ̀ pé mo wà nàìjíríà ẹ̀ à mi ò sà mo wà nàìjíríà mo dẹ̀ ìmọ̀ adé lọ́rin bọ́lọ̀ ń bá fẹ́ àwọn kan ní mi ò gbọ́dọ̀ wá lọ́rin mò ń bọ̀ wá sálámọ̀ sí yín bẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run àṣírọ́rùn tó ṣéèkì ọlọ́run bá pọ́n yín lẹ́sà o ilé kéwu ilé ẹ̀kọ́ dárúnà yín ọlọ́run ní bàbí bàyí jẹ́ ṣéèkì ọlọ́run ní bàjẹ́ o gbogbo ẹ̀yin àwọn ọmọ kéwu tí ẹ pé àwọn ọmọ skul tó wà ń bí báyìí ọlọ́run jọ gbogbo tó ń kọ́ ọlọ́njọba àfàlùbáríkà sí o ọlọ́njọba àfàlùbáríkà sí o tó bá ń kú omi báyìí kọ́ lọ́ọ́ wá fún wọn ní àlékún mímọ̀ àtẹ̀yìn brọ́dà wa ta bá ń bí báyìí gbogbo yín mo kí o mo kí gbogbo wa dáadáa àtàfà mi sheik fọlọ́nṣọ́ sheik wa musliudeen ibùdó ọdún sálọ ni tó wọ́n jókòó yíba ilé ẹ̀kọ́ wọ́n ti kó tó mo ká wọn náà o gbogbo àwọn àfáwa ní sefi ọ̀ṣọ́ àti gbogbo wọn àfáwa sheikh wa mùsùlùmí ẹ kọ́lọ̀ ìjọba wa pọ́n wọn náà lè ẹ ṣe púpọ̀ ṣéèkì fún àǹfààní tẹ fún wa yìí ọlọ́run àbá wa pọ́n yín lé o aṣọ yìí ọlọ́run ò ní fàya ọ̀làlá haúlà wàlá kùwátà ìlà bìlà ìlà rí làásìm ẹ ṣe púpọ̀ sà ayakumullah àbá ọlọ́lọ́wọ́ sọ àlékún dáadáa yín àbá láwọn yọ̀ǹda ẹ lọ́jọ́kòó ọlọ́wọ́ sọ àlékún dáadáa yín ọlọ́wọ́ sọ àlékún dáadáa yín ọlọ́wọ́ bá fi sọ rẹ̀ sọ yín ọmọ bá dàgbà yín alukur'ani ó ti parí gbogbo ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa Muhammad wala tasubbu alladhina yad'una min duni Allah fa ọlọ́ni wa nẹ́bà Muhammad má bú àwọn tí wọ́n mọ ọlọ́run ọba má bú ọlọ́run ọba wọn wọ́n má wàá bú ọlọ́run ọba tí wọ́n náà sìn wọ́n má bú padà. àwọn ò rí ní àwọn ò rí pẹ́ ń pa wọn sójú ọ̀nà ọlọ́run. àwọn ò pẹ́ ń pa sójú ọ̀nà tọ́lọ́run wọ́n rí bí ìgbà pé ẹ̀ ń yẹ̀yẹ́ àwọn ni ẹ̀ ń dojú tà wọ́n ẹ̀ ń dojú tà wọ́n ẹ̀ ń bà sí àwọn jẹ́ ẹ̀ ń bà sí àwọn jẹ́ àwọn wà pati yín náà jẹ́ àwọn náà wà pati yín náà jẹ́ èyí tẹ́ ń pè láfa yín náà èyí tẹ́ ń pè láfa yín náà ìmúránà ẹlẹ́hà àbàtì ẹ̀ náà jẹ́ ojú tán fi wò náà nù ni nítòdodo ọ̀rọ̀ ẹ̀sìn wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sìn wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ sẹ̀rẹ́ òfìgbà kan kọ́ yẹn pé ká máa jálù yàn. ṣẹ̀ríà kò fìgbà kan kọ́ yàn é pé ká máa jálù yàn. èèyàn ṣe dáwà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. èèyàn ṣe dáwà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. bọ́lọ́n ṣe ní kẹ́ nífẹ̀ẹ́ ní nífẹ̀ẹ́ àwọn bàbá wa yìí. kò sí kẹ́sẹ̀tì mi bàbá wa tẹ́ fẹ́ mọ̀ lórí. ẹ ní rí mi ń bì kan kí n jalè nìkan. ẹ ní rí àwọn bàbá wa ń bì kan kí wọ́n jalù ẹnìkan. àlàyé ẹ̀sìn tí mo fẹ́ ṣe kì í ṣe lọ. àlàyé ẹ̀sìn táwọn bá fẹ́ ṣe náà wọ́n máa ṣe lọ. bá ẹni tí ó bá dùn mọ́. ẹni tí ó bá dùn mọ́. kò lè pè mí ní ń bá wí. kò lè pè mí ní ń bá wí. ìdákọ rẹ̀. nítorí àwọn bàbá ọ̀dàpọ̀ ẹnìkan. yọ̀ọ́ kan máa ń rún mára ni. àwọn wáàsí ọ̀hún. àwọn wáàsí ọ̀hún. pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti ń ṣe. pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá ń ṣe náà. ọlọ́run sì ló ń sábàbí. fáwọn náà bá ọmọ yẹn wọn lágbàáyé. ẹ bá wa gbogbo ẹni tẹ́ bá ké sí. gbogbo ẹni tẹ́ bá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. tí ọba ti gbà. ọlọ́run ọ̀fọ̀nà mánú ni. kò sí ti yín bẹ̀ mọ́. ẹ sì má jẹ́ kí ẹgẹ́ bí ọ̀rọ̀ tí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn bàbá ké gba góòdù sọ tẹ́ bá ti sọ̀kan lẹ́ẹ̀mejì ẹ má padà síbẹ̀ mọ́ yọ́ ọmọ níra. kí ìnira kí tájẹ́tì. ìnira kọ́ ni tájẹ́tì. ìmọ̀nà ni tájẹ́tì. ìmọ̀ ni tájẹ́tì. bẹ́ẹ̀ yẹn bá fún yàn. bẹ́ẹ̀ bá fún yàn. ní oyin. oyin. tọ́wọ́ ra ń mú tọ́wọ́ ra ń kó. tọ́wọ́ kọ́ ra ń kó náà ọwọ́ ra mú ọwọ́ na oyin sí. ó lè nífẹ̀ẹ́ nítorí wọ́n ti kàn lábùkù ṣáájú kó tó fún un àmọ́ bomi kọ́dà jómi dọ̀tí wọ́n ní ó ní pẹ̀lú àpọ́nlé tán fi fún yóò gbà yóò ní ẹ̀ bẹ́ẹ̀ bá fún yàn lóyin pẹ̀lú àbùkù kò ní gbà á ẹgbóyin lọ́wọ́ ìjọ àbùkù lọ́dọ̀ àwọn tẹ́ ń fún ẹgbóyin fún wọn pẹ̀lú àpọ́nlé ẹgbẹ́ ìjà bá mú wá gbogbo kèfèrí lálá tó wà láyé àdábì ń kọ lẹ́tà sí wọn pẹ̀lú èdè àpọ́nlé ni azimu rum oníkì ẹni tó tóbi kísírọ́ ẹni tó tóbi ní misiri àpọ́nlé yẹn pọ̀ tá nẹ́bí fẹ́ ní kọ̀ọ̀kan wọn. tẹ́yìn bá fẹ́ pè èèyàn pọ́nlé. tẹ́yìn bá fẹ́ pè èèyàn pọ́nlé. tẹ́yìn bá daṣọ àpọ́nlé bò. kódà bí ọba gbà. kódà bí ọba gbà. ó lè má jà. ó lè má jà kódà bí ọba gbà kódà bí ọba gbà ó lè má já kódà bẹ́ẹ̀ lómi ọba gbà yóò tún dọ̀rẹ́ yóò ní tí ń tọ́ yẹn òdodo ní àmọ́ àgbà náà ni ọ̀rẹ́ ni wá inú rẹ̀ lọ́ba masari kọgbà ó sì fòbí ránṣẹ́ anabi sì fẹ́. anabi sì fẹ́. ìtumọ̀ ni pé anabi tún fi dá wà dọ̀ rẹ̀. ìtumọ̀ ni pé anabi fi dá wà dọ̀ rẹ̀. ẹ má jẹ́ àfi dá wà kírètì ọ̀tá. ẹ má ọ̀tá. èyí ò ní tẹ́lẹ̀ o. èyí ò o. àbẹ̀kẹ́ yẹn má tún tanná sí i. kò sẹ́ni tí ó máa ṣiṣẹ́ dáwà òdodo tí ò ṣiṣẹ́ dáwà òdodo tí ò ní lọ́ta ànábì ni ẹ má máa rò pé fèsì ọ̀tá àmọ́ tẹ́ ẹ bá wá pàdé ọ̀tá ẹ má sá mọ́ ẹ dúró déédéé ló kù ọyẹ jẹ́ àfàjàgbọ̀n mùsùlùmí ẹ ṣe bẹ́ẹ̀ àmọ́ tí jẹ́gbọ̀n bá yá ọya ọya náà nù ni èmi náà máa ń sọ pé sógun bá ti yá gírí máa wí. àbá máa sọ pé tó bá ti yá ó náà nu tó bá yá ó náà nu. àmì ò sọ pé ẹjẹ ajagun. àmì ò bá níbi tí náà bẹ̀rẹ̀ àjọ wọ̀ náà ni a dìde síra wa ni náà eh, àṣàtì mọ́dẹ́nu àkòsí. àjọ kòsí náà nu àkòsí ni ọlẹ́ olè ṣíṣe ọlọ́run tẹ́lẹ̀ iṣẹ́ yìí ṣe alágbára ni àmì yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọlọ́run bá sọ yín bẹ́ẹ̀ ti gbọ́ yìí ọlọ́run ọjẹ́ lò àbá sàyídì sí tú ọlọ́run jẹ lò àbá ti sọ́lá ìmọ̀ye eléyè sàkọ́kọ́ tá àbá wa ti ń sọ ọ́ àbá ti sọ́lá ìmọ̀ye gbà àbá tún wá ka yín mọ́hún náà àbá tún sọ wọ́n ń ṣàdéhùn kọ́lọ́run ó rọrùn wọn ọlọ́run rọrùn ẹ̀sàmí jẹ̀mọ́ ẹ̀sàmí lẹ́ẹ̀kẹ́ sí ọlọ́run sanyí lẹ́sọ̀ọ́ rẹ̀ ọ̀rọ̀ olólùfẹ́ tí ọba fẹ́ràn rẹ ni tí ọba bá sòdodo ìkànnì ìkànnì ẹ̀ òdodo lábára wa sọ yìí ọlọ́run fi rọ̀ yín lọ́rùn kí àfáwà Jamiu fọ́lọ́ ń sọ àfáwà Jamiu fọ́lọ́ ń sọ wọ́n rò pé àbá ẹsẹ̀ máa wọ́n ní àbá ti mọ̀ yín láti 2007 àbí 8 ni mo ṣe wáàsí. àbá ṣe wáàsí. ní LTV eight. ní LTV eight. two thousand and eight. two wa wo l'Abuja. àfa wa wo l'Abuja. àfa wa pè mí lórí fóònù. àwọn apè àwọn abáwa lórí fóònù. ẹkùsẹ́ àfa abayẹkusẹ ẹ dákun mo fẹ́ sponsor programu yẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni àfọwọ́ mọ̀ pé àbá wọn mọ̀ wọn náà láwọn programu láti Abuja ọ̀pẹ̀ lámẹ́ nọ́mbà wọlé léyìí wọ́n fi sórí fóònù fóònù náà bá wà ń lò ń gbà yẹn fóònù ńlá ni glo ni fóònù ńlá là ń lò ìgbà tó yá ìgbà padà dìfẹ́lọ̀pù íńtánẹ́ẹ̀tì padà kan àbá ti ṣẹ́fù nọ́mbà yẹn àbá wá ṣe prógámù kan lórí fóònù yẹn ìwà ń gbé fèsì àwọn tó kọ wà lórí fóònù àbá wá bó ṣe gbé fọ́tò àbá wá nu àbá ti rí yẹn lẹ́ẹ̀kan náà àbá ti rí lẹ́ẹ̀kan kò ní lọ mọ́ ababa padà lóru ẹnìkan ọfẹ́fẹ́ máa bàbá wa kan wọ́n wá ní ọyọjú láwọn bàbá wa níjọ́jọ́ wa yọjú ọ́fíìsì làwọn bàbá wa ń wọlé bọ̀ wọ́n bá múná lọ àbá sì wọ́n lórí laptop ní àbá ń kọtíra lọ́wọ́ ó wá wọlé laptop òkú àwọn àbáṣe lẹ́yìn àtẹ̀tẹ̀ ọwá jòkó wájú lókùnkùn lọ́wà àwọn bá ń ṣiṣẹ́ lọ wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń bá sọ̀rọ̀ ó ti fọkàn sí pé lókùnkùn mọ́ wà báyìí ò lè rí mi dáadáa àbá sọtún ọ̀sọ̀tún wọ́n yọ̀ǹda rẹ̀ àwọn òdìdé mẹ́rin ọba lọ ọwá tóṣù mẹ́fà àbí mẹ́jọ wọ́n láwùsá ni àwọn yẹn bá kí àwọn bàbá òun náà bá dúró kan lágbájá lágbájá ò ní kí mi ni ó ní ha ó ní ha ọ̀sọ̀fẹ́ tó mú wa òun ọ̀pọ̀ pé àbáyẹ dáyẹ̀ mọ̀ bá ṣe rí un lókùnkùn jọ tóun lọ lókùnkùn ní eri fóònù náà ti máa fọ́ àwọn jamiu náà ọlọ́run jẹ́ kẹ́mi yógùn wọ́n nífẹ̀ẹ́ sìn púpọ̀ wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ sìn gbogbo sẹ́yẹ́ táwọn bá wa táwọn bá wa ráyè fún àwọn ni wọ́n ń dí àyè náà ọlọ́run níjẹ́ rápara sí bú àtàbújá làwọn náà ti dìde wá báwọn ṣe wá láti London kí akásífà wá láti London àwọn náà wá láti bàbá náà wá látọ̀yọ́ àfọwọ́fọ́ lọ́sọ́ sálámà sí jàmẹ́ bismillah. الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد على الأمين وعلى آله وصيابه واتباعه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله olóríire o ẹja ni alihamdulilah ọpẹ́ tí a dá lọ́dọ̀ Ọlọ́run wípé bàbá wa tí mo wà lọ́dọ̀ wọn táwọn níwájú wọn báyìí orí mẹ́ta ń bẹ tọ́lọ́wọ̀n yìí sábà pín kárí ayé mẹ́tẹ̀ẹ̀ta ló pín sọ́dọ̀ wọn méjì ní sọ ẹ̀yin náà sì ti mọ̀ béèyàn ọba mọ̀ okun làákàyè nù bàbá ní òpònú ni ọ òpònú lọ́wọ́ wà bọ̀ ọba ti mọ méjèèjì orí kẹta ìgbà tí mo débí lénìí mo ti wá tẹ́lẹ̀ rí àmọ́ ní kèérí báyìí ìgbà tá a tún wá súnmọ́ bí wọ́n tún fi nǹkan kan hàn mí mo ní lábẹ́ pé yòó so oògùn kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run lọ́lọ́run fi ṣèyí ajọjá sí wípé láì ṣẹbọ pẹ̀lú ọlọ́run bọ́lọ́run bá ṣèyí kí ni bàbá wa tún wá ń pè wá sí ẹ wà lọ́kọ̀ọ́rá ni a'udhu billahi minash shaitonir rajim wa ma lakum la tu'minuna billah wọ́n ní kí ni ń ṣe yín tẹ́yìn náà lè gbà fọ́lọ́run ọlọ́run ó ṣe bọ̀ ọ̀bá ti ṣe bọ̀ ọ̀pọ̀lọpọ̀ sàlátù lẹ́ni sunday àwọn èèyàn ó kókùnrin àtobìnrin pọ̀ wọ́n kókùn ọkùnrin àtobìnrin pọ̀ wọ́n sì máa rí lóore obìnrin wá wà lọ́tọ̀ ọkùnrin wà lọ́tọ̀ sóore kọ́ yìí láì ṣẹbọ láì ṣoògùn bàbá wa ṣẹ́kẹ̀wá ìmọ̀ràn kí ni wọ́n ń sọ fún wa wọ́n ní káwa náà dúró pẹ̀lú ọlọ́run ìyẹn òní ká mọ̀rí kádàrá wa lò bàbá eléríire rẹ o kí ni àyàwó ni wọ́n tún fọ wa ma lakum la tu'minuna billah wa rasulu yad'ukum li tu'minu bi rabbikum wọ́n ní kò sí gbogbo tí wọ́n ń pè wá sí lẹ́yìn pé ká gbà bàbá wa níjọ́ kìíní àná tí mo pè yín tẹ́ programu tán lórí tv facebook kó jẹ́ mọ̀ wọ́n ẹ ti wá lọ rí rí ẹ ti wá bí programu rí mo ti wá bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òde ni mo ti bá yín pàdé mo sì gbà yín láàfà níjọ́ tí mo pè yín pé sponsor programu yẹn owó ẹbọ mo fẹ́ fi sponsor ẹ̀ńjọ́ náà kìí sọ owó súnà kìí sọ owó àràmù ni tọ́lọ́wọ́ tá à ń rí níbi ká yẹsẹ́ wò ni ẹ má jẹ́ ń tẹ̀yìn alhamdulillah amájọ́nà tí mo gbọ́ mo rí pé ah, ẹni yìí a lè má tètè dá tọwọ́ wálé àmọ́ àbọ̀rọ̀ àbọ̀rọ̀ gbógun ti ẹ má jẹ́ nǹkan yín mo lù sí èkó yìí dáadáa èkó yìí ni mo lù sí mo tún pẹ́ ní àwùsá dáadáa islam olè àwùsá ọjọ́ tilẹ̀ yorùbá o kò sí o yóò dogun o èmi náà mo wí ń jọ́ kìnìún àná mo ní sẹ́kò ní padà dìjà sẹ́kò ní padà dogun torí pé ìmúra kalẹ̀ tí yorùbá ní yìí tí wọ́n ń polówó lẹ̀ yorùbá ń bí ní kúfúrù nílẹ̀ haúsá yìí tí wọ́n dìjà láàrin ara wọn ní bídíà ọ̀rọ̀ kúfúrù yìí sì ló le mo búra lórúkọ ọlọ́njọ́ tí mo kọ́kọ́ gbọ́rọ̀ àfàṣà yìí dìsítù lórí facebook rí ń lọ tọ́lẹ́tì ń jọ́nà mo bá tan fóònù ah, làfáwọn sì gbóònù mọ́tò nísì ah mo ah eléyìí lé o àfà ìgbà sì mo bá tún lísìn sí mo ní àbọ̀tí ah, irú ọkùnrin yìí a nídìí ẹ̀ láàrin wa ilẹ̀ Yorùbá ti pin yìnkì púpọ̀ bàbá wa ilẹ̀ Yorùbá ń bí tẹ́ ẹ bá ń bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn mọ́jú ọ̀rọ̀ kan bẹ tẹ́ sọ afásá yìí di sí ọlọ́run jẹ́ ẹgbọ́ díẹ̀ sí lo afásá yìí di òpin yìnkì tán yẹn tó bẹ̀ èyí máa ń ṣètò kan lórí programu tèmi ní Facebook lọ́wọ́ èyí máa wá comment bàbá sẹ́ gbàmíláyè kí comment ẹ má jẹ́ ntẹ̀yìn afásá yìí di pẹ̀lú dáwà tó gbé dání téèyàn bá délé alámàlà tó dáa láwọn olóúnjẹ tó gbajúmọ̀ àmàlà tó yẹnjú ọbẹ̀ wo lẹ béèrè fún ayé yín ò ní bàjẹ́ kí ni lóde Yorùbá abula abula ni wàásù afásayídì ó lé ní àmọ́dáadá bẹ́ẹ̀ púpọ̀ ẹ má jẹ́ ń tẹ̀yìn ilẹ̀ Yorùbá nǹkan kan tí wọ́n ní ni wípé anábì ní ìnàmọ̀lẹ̀ àmàlù bìnnìyàt àníyàn táyìn fi jáde ilẹ̀ Yorùbá bà níyàn náà jẹ tẹ̀ bá sọ́ra yín torí orúkọ tí bàbá yín ọ̀sọ́ yín ni wọ́n pè yín ẹ wà fẹ́ dìfẹ́ǹdì ara yín ẹ̀yin ló tún wá bínú yàtọ̀ mafhumul hadisi yìí sì ni pé wọ́n ní man fa'ala lillahi qubila wa man fa'ala min ajli nnasi rudda báníyàn rẹ bá ti yí padà pé kèsè tọ́lọ́mọ ọlọ́run nígbà wọ́n ń sàsí yín wọ́n ń gbógun tì yín tẹ́ bá wá bá bẹ́ẹ̀ lọ táníyàn yín ò bá tún wá da èso fún ọ̀nà méjì bọ́fọ̀ yóò ṣe ní ọ̀nà méjì ni ẹ sọ́ra bẹ́ẹ̀ bá ní àbí mo ti sun yín ni wájú bàbá mi wájú àfa mi mọ wà nìyí bàbá wa sẹ́ẹ̀rí ẹ dákọ ẹ dákọ ẹ pariwo ẹ pariwo ẹ para ọ̀rọ̀ ẹ para ọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ náà ni pé kẹsàn-án mọ́sọ̀ òdodo bàbá wa wọ́n kọ́mẹ́ǹtì ọ̀rọ̀ yín lálẹ́ àná àárọ̀ ilẹ̀ nìkan bá jí pè lọ́ba mẹ́sẹ̀jì mi nú àwọn ọ̀tọ̀ ọlọ́ọ̀ni ẹ̀yin lẹ́yìn ebéèbu àgbàlagbà lẹ́yìn arúgbó sẹ́ẹ̀rí àwa ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni ẹnìkan bá mẹ́sẹ̀jì mi ó ní mo fọ́lùwà sọ ni wọ́n ti challenge ọmọ náà kí n ta mọ́ sí i lérí messenger mo bá wo bẹ̀ nọ́bà send nọ́bà send link kan sí mi mo bá wo bẹ̀ làfà yìí ní dákọ̀ wọn mọ́ torí bàbá tó ń dákọ̀ wọn à ń fún wọn ní popularity kọ́ máa kú lẹ́sẹ̀ máa wà lọ́wọ́ a ti sòsì dáadáa wá láṣòsì mọ́ ká tó máa wà sòsì lórí eléyìí bẹ́ẹ̀yàn bá gbà yín láàfà àfà bàbá wa ń bínú orí ọlọ́run lára yín ni àwọn èèyàn máa sọ ńlẹ̀ Yorùbá àmọ́ irú yín ò pọ̀ àwọn èèyàn lè mọ̀ gbé kalẹ̀ ẹ̀dẹ́ ìwà dàtọ̀ alikamalu lillah èèyàn ò lè dá tán ẹnìkan ò lè sọ̀rọ̀ yín láyé dá fáwa àwọn onígbà mo sì búra lórúkọ ọlọ́run àfáàsà yìí yóò ní kò ní kíní kan ẹ̀ ní kọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀ ẹ̀sìn náà lọ́dà yín pọ̀ torí mo bí ìgbà tó di pọ́ bẹ̀rẹ̀ sí báyìí ló kọjá lórí àmọ́ ah, kí ló dé kí lẹ́sẹ̀ ẹnìkan wá sẹ́ẹ̀dì líkì láàárọ̀ yìí ẹ̀ ẹnìkan o wọ́n sì gbógun tì yín lórí ẹ̀ sẹ́sìrí Facebook yìí ọ̀pọ̀ èèyàn ni ó ṣe rí ibú láre ọlọ́mọdé mi ó ṣe rí ibú bẹ́ ó wọ́n wá ní wà sí tẹ̀sí ẹ̀dá kọ nẹ́tíwọ̀kì gbogbo ẹni tó bá ní nẹ́tíwọ̀kì lára ó ní ẹ̀yin dádùn ẹ̀yìn mi bàbá sẹ́ ẹ̀dá kọ ẹnìkan bẹ̀ láwọn èèyàn bá jáde náà bá gbé fídíò yín ẹni kí wọ́n wá fún wa lẹ́rìí òun mọ́fọ́lọ́hún sọ wá sọ̀rọ̀ lérí o bóyá bóyá ńgbà tí wọ́n sàṣà nẹ́bì tó gùn fi mú bóyá nẹ́tíwọ̀kù sí nẹ́tíwọ̀kù wà lára nẹ́bì ló jẹ́ kí àṣàṣì ó mú mu ní à ẹ ti gbé gbági ọ̀daràn níyìn mo níbẹ̀ ti wà yí pílátífọ̀mù tẹ̀ sí yìí kìí ṣe tẹ̀sìn ìtẹ̀ wá fún náà ni wípé kẹsà máa dẹ̀sìn rú mo wá fẹ́ pè wọ́n ṣàkíyèsí torí bí tí mo ti lè pè wọ́n ṣàkíyèsí náà ni ó lè rìn ju tọ̀dọ̀ tèmi lọ kódà yóò rìn ju tàfàṣà yìí dì sí tó lọ wọ́n lẹ́ ní nẹ́tíwọ̀kù ni wọ́n ní ẹni tó bá ní nẹ́tíwọ̀kù yóò bá náà ti yanjú ọ̀rọ̀ kò nídìí lárúbáwá láàrin yóò bá ní bẹ́yẹn bá ń sóògùn sí ọ bí wọn náà bá wá ń torí rẹ̀ wéwé gbégbé tó náà tún wégbó tẹ̀tẹ̀ sọ́ọ́rí gbégbé ògbé òun lọ kó náà tó wá dé ìwọ náà tẹ̀ tó bá ti ní bìlífù lórí pé wọ́n wọ́n yóò padà mú ọ gbára lọ́lọ́run bàbá wa ti kílẹ̀ ẹ̀ wọ́n sì kọ́ wa kéwú débẹ̀ délẹ́bù ẹ̀ gbogbo ń tọ́jẹ́ kí àṣàṣì àti pọ́ìsì tí wọ́n fà nábì kí dárájà àbí tọ́lọ̀ máa gbé àwọn ànábì ọlọ́run dé pẹ́pẹ́pẹ́ tó máa ń kù tẹ̀yìn ò lè ráyè débi ọlọ́run ló máa ń fàdánwò yanjú ẹ̀ kì í ṣe pé bóyá bàbá ti yanjú ẹ̀ mo wá fẹ́ sọ fún àwọn tí wọ́n ní platform náà tí wọ́n ní àwọn challenge wa ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àfa wa àwọn tí platform tẹ̀ sí àwọn kan máa ń pè yín wọlé ńbẹ̀ wọ́n máa ń dẹ̀sìn rú ni ẹ̀yin wá sọ lánàá yìí pé wọ́n sàṣà nẹ́bì àṣàṣì sìnrà nẹ́bì sànẹ́bì wá ní nẹ́tíwọ̀kù ni àwọn tí wọ́n ń pè ń wọlé ń jọ́tẹ̀ sọ̀rọ̀ jálàbí ta ní kò jálàbí ah, bàbá wa ti yanjú ọ̀rọ̀ wọlé ni tó da ṣe eré pọ̀ mọ́ iṣẹ́ ẹbú ni àfáàyàn wa bọ́ sórí pílátífọ́ọ̀mù tí wọ́n ó wá yanjú ọ̀rọ̀ jálàbí inú yín wá dùn ẹ wá yin àfáàyàn lórí pílátífọ́ọ̀mù yín pé hí àwọn àfáà ti kéwú yé nìyẹn wọ́n ti bá wa yanjú ọ̀rọ̀ jálàbí ṣẹ́ẹ̀rí ẹnu yín ó kò lórí wọ́n ṣàgùnsàn nẹ́bì ó sì ràn àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ jálàbí tí wọ́n fẹ́ fọ̀ yín àwọn gbà wípé ẹnìkan ò ní sọ pé wọ́n sàṣà nábì àbẹni tó bá ti ya wèrè ẹ̀yin àti wọ́n kọ́kọ́ lọ nákọ́sẹ̀ ara yín lórí yìí òun wípé àfáà tẹ́ lórí jálàbí lẹ́yìn ọ̀pọ̀ sàṣà nábì ṣé wọ́n sàṣì àbí wọn ò sàṣì torí pé àwọn àṣánìdùkẹlẹ̀ yín sàárí sánàdùkẹlẹ̀ yín rí báwọn àdìsí táyì fi gbà wọlé bẹ́ẹ̀ yẹn bá sì bí àdìsí ànábì kan wó ṣé mùsùlùmí ẹ̀ dá lóhùn àwọn tí wọ́n wá sọ fún yín wípé ọ̀rọ̀ mi yẹ kílíà sá bàbá wa wákà kan bẹ tí mo dá mo ní bóyá náà bí ló sẹ́yìn bóyá náà bí ló sẹ́yìn o tẹ̀fí ń jẹ́ sí lógun bóyá náà bí ló sẹ́yìn tẹ̀fí ń já súnà lógun bóyá lùsùnà ló sẹ́yìn o tẹ̀fí ń já súnà lógun bóyá ṣé kí múra náà ló sẹ́yìn lẹ́fí já súnà lógun bọ́yá ṣáìdì sí tu ló ṣẹ̀yìn ò lẹ́fin já súnà lógun bọ́yá mo fọ́lùwà sọ́run ló ṣẹ̀yìn lẹ́fin já súnà lógun ẹ̀bẹ̀ kọ́ o ẹ sí ibi àwọn èèyàn tí wọ́n ṣerú ẹ̀ rí o ìbínú ọlọ́run ló dé wọn. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha àwọn bá wa sọ pé ọlọ́run san àfa ẹlẹ́sàn rí ọlọ́run bá san ẹlẹ́sàn rí iṣẹ́ súnà ni wọ́n gbé dání òun náà sì ń ṣe ọlọ́run níjẹ́ ẹ̀rá padà sí ibú ọlọ́run níjẹ́ ẹ̀rá padà sí ibú ọlọ́run níjẹ́ ẹ̀rá sí ibú mo fẹ́ sọ̀rọ̀ sókè. So tí ọ̀rọ̀ bá jẹ́ ọ̀rọ̀ mímọ́ ọ̀rọ̀ wà ń bẹ tó bá jẹ́ ọ̀rọ̀ ebú èèyàn ní bùkátà sí béèyàn bá ń búmi búmi búmi mi ì sábà dáhùn kí n tó lè sọ fún yẹn pé kí ló dé tó ń búmi ń kà yóò pé márùn gbogbo àwọn tẹ́ rí tí mo padà ní kíjọba bá ń gbé lọ́wọ́ wọn n tí ì wọn ni mo ṣe títàn wa kọ́ lè fún mi àtàrà ọmọdọ́mọ mi bí n bá dákẹ́ gbogbo tí a wá ń sọ pé mo ṣe náà kìí ṣàkọ́kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ ń ìlẹ́tọ̀ọ́ kí n sọ́mọ́ torí mo ti mójú kò kò sì dùn mí mo kà sọ̀rọ̀ débẹ̀ ni mo ti mójú kò fún ọ kọ́lọ́n kó mójú kò fún níbi àwọn àṣìṣe mi ṣùgbọ́n bàbá yìí pọ́rọ̀ èébù nǹkan kan èèyàn ò ní sí gbòòrò nǹkan báwọn ọ̀rọ̀ mímọ́ lèèyàn máa ń dáhùn sí i ọ̀rọ̀ pé wọ́n ságùn sáà nàbí òmù mo dẹ̀ sọ pé béèyàn bá ní irinṣẹ́ la nẹ́tíwọ̀kù ní kan ara wọn méjèèjì ọ̀takura wọn àyè gbọ́ lárúbáwá tó lọ́fà tí a fi ń sọ ẹ lọ wọnú hadith tí ó fi sọ̀rọ̀ pé wọ́n ṣe sehiru sannabi gbẹ̀ndẹ̀ bá mú kí n lọ́wọ́ ilé gọ́gùn ẹ̀ nígbàtí jìbìrìlù sọ̀kalẹ̀ àti màláìka tó tẹ̀lé ó ní mọ́ ẹwọ sígà yẹ o ó ní mọ́ wájà ar níbo mi ma wájà ar-rajul kí ló sọkùnrin yìí èkejì sọ pé màtìbúùbù kí mo lọ sọ màtìbúùbù ìyàtọ̀ wà nínú èdè lárúbáwá láàrin matibub bitọ àti masahur sihiru gangan lóògùn tí wọn bá ságùn síyàn tó bá mú lóògùn bó ti yẹ kó mú masahuru lápè kí mo lápè àwọn màláíkà gẹ́gẹ́ tí wọn sọ̀rọ̀ wọn lọ masahuru gbólóhùn tí wọn lò ní màtòbóòbò sẹ́rí nísìn tí a bá ságùn síyàn pé kó lè lulẹ̀ kó kú gbì ń bọ̀ wáyà ń kàn lọ lè rí kan fọ fẹ́rẹ́fẹ́ báyìí lọ́kàn rí pé rí fọ́n fẹ́rẹ́fẹ́ sẹ́ẹ̀mà pé oògùn yẹn ò ṣe tí wọ́n ní kó ṣe sóògùn yẹn mu èyí tó fọ̀hún bí àpẹẹrẹ pé nǹkan èyí tó fọ̀hún ni wọ́n ń pè mọ́tì búùbù bí kíní wọn bá ṣe ní ọmọ jẹ́ mẹsìwòrò sẹ́rí gbogbo ní sàn níbi pátápátá kálọ́ba bá sí irú wa ni kò ní sí lérí lẹ̀ mọ́ kọba sí irú wa túbù lọ́ba wa kí ni mo pè é túbù ni tọ́ba bá sí irú wa ni oògùn tọ́ba mọ bó ti yóò mu ni yóò kúlẹ̀ kan náà ni amọ́kàn jí ó kàn gbàgbé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wọ́n dẹ̀ bí ní asimuse báyìí ní kankan Jibril dẹ̀ sọ̀kalẹ̀ pé akíní sọkùnrin yìí èkejì ní matububu ní mana patẹ́gùn fẹ́ lù kì í ṣe kóògùn yẹn lọ́rọ́ lù gbogbo ẹni ọlọ́run láyé kí sírù ní mú túbù ni ó ṣe kí mo ní ó ṣe so ìyàtọ̀ ń bẹ láàrin túbù àti bíi kí wọ́n ní kóògùn ọ̀pá yẹn mo ti sọ lẹ́ẹ̀kan ìgbà tóògùn yẹn wá ń rọ́bọ̀ tí ó rọ̀ padà tán ọ̀pá mọ́ eríkà fọ́ ọ́ sáà lógun mu ni ogun mu tó ogun bá mu ni kí ló yóò ṣe ogun tí wọn sáré níbi tó bá mu ni wọn ní pé ní mẹsì wọn ní pé mẹtì búbú mẹsì húrù ni wọn ó pè so ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì nu kí wọn lọ wọ àwọn tàfàsírì àwọn àfa táwọn àfa bá débi tí a bá fẹ́ tú àwọn àyà pé tọ́lọ̀ ń sọ pé innama sultanuhu ala alladhina yuwallawnahu àbí ẹ́ yatawallawnahu wa hum bihi mushrikun tẹ́ ẹ bá débi ayé àwọn táwọn afọ́ bá tu àdìsí ń gẹni wọ́n lọ lé ṣe kínní wọ́n wàá má àdìsí ń wá pẹ́tọ̀ ọlọ́run sọ pé àwọn tí ọwọ́ ṣètáni máa tẹ̀ àwọn tí a bá ń bá sèétáàní ṣe ni àtàwọn tí a ń ṣẹbọ pẹ̀lú sèétáàní lọ́wọ́ tẹ̀ wọ́n wà á lọ má di ìsìn ogun wa pẹ̀tọ̀ bí wọ́n ti sàṣà níbi ìtú ọwọ́ tẹ́. ìtú àwọn àfisẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ ni pé gbólóhùn màtìbúbù màláìka àmọ́ ńgbà tí ó yí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń lọ fi tí ò jọra wọn jọ torí àìmọ̀kẹ́ èdè lárúbáwá tó dàrú mọ́ wọn ní kò jù lọ ọ̀rọ̀ mímọ̀ bẹ́ẹ̀ mọ yanjú àmì mi èyí àṣẹ bu mi èyí àṣẹ bu àmọ́rọ̀ ọmọ abẹ ni mo ṣe kí ni ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn lákọ̀ọ́kọ́ afá kan náà ti sọ́rí Abdulrahman Eleha Abdulrahman Abdulmajid Eleha ó fèsì lórí ẹ̀ ń bẹ lórí YouTube bẹ́ẹ̀ bá ti kọ Darul Naim wọ́n gbé Abdulrahman Abdulmajid Eleha wá ọ́fíìsì lórí nǹkan yẹn ẹ lọ ó wò èsì tó kúnná ṣe kíni ọwọ́ àmì èmi náà lè ti sọ mọ́rọ̀ láì mọ iye láì mọ iye ìgbàrí láì mọ ìgbàrí bí yóò ti jẹ́ nù yóò ti jẹ́ nù afá wa ẹ wá ṣàdúrà fáwọn àlejò wa ta ní kí sèkè wa bá wa parí ẹ̀ ara àwọn afá wa ń dárò náà ẹ̀mí afá àtún ni wọ́n ní sèfì ọ̀ṣọ́ làbí àtọ̀ àgbà àwọn tí àwọn máa wábìlà ẹ̀ tẹ́lẹ̀ àwọn òjìnà síbí ara àwọn afá dárò ni wọ́n ọlọ́wọ̀n bá tí ó ṣe wá ní mùsùlùmí tó ṣe wá ní olólùfẹ́ súnnà kí ọlọ́wọ̀n bá kó má padà lẹ́yìn ẹni kọ̀ọ̀kan wa kọ́nà kó túbọ̀ jẹ́ kí a rí ṣe ju bí a ti ń ṣe yìí lọ ọlájẹ́ bá là abẹ́lọ́wọ̀n fún àwọn ṣéèkì wa tí ọlọ́wọ̀n gbé wọn kalẹ̀ ní masalul aala kí ọlọ́run ọba kó má padà lẹ́yìn wọn gbogbo oore tọ́lọ́run ṣe fún wọn bó ti pọ̀ tó wọ́n tún bìlí tú ara wọn wọn kà á sí ó wá jẹ́ kí wọ́n wọ́n jẹ́ lẹ́yìn jẹ́nìp ẹni tí ẹgbẹ́ ẹ̀rọ téèyàn lè fara rọ̀ ọlọ́run tó wá gbé wọn kalẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́ má yí wọn padà sáìdá gbogbo ọ̀rọ̀ tí àwọn àfáwà ti wá sọ bó ti rí náà nu tí èmi náà mọ́ sọ fún alájíwá Saheed wípé ìhun tá a kọ́ lọ́dọ̀ àwọn sheik òun ni pé wọ́n ní wàlá yamnawul irshada adamu kubulihim wa mudikhiluhum maula umu anta fati ìwọ sílẹ̀kùn ní títí ẹ sọ but o lè fọ́ọ̀sì wọn ìwọ̀nba tó bá lè sọ náà ni wàá sọ ọlọ́run wá dẹ̀ ní ọlọ́run wá fún wa lọ́pọ̀túnítì wípé bá a ti ń wí náà a rí wípé ó ń lapa lára àwọn èèyàn àwọn èèyàn dẹ̀ ń change àbí ọlọ́run ọba Allah kó túbọ̀ jẹ́ kí mọ́ni wa kó dàgbà jù báyìí lọ gbogbo àti ìyá wa ń fi àsìkò wálẹ̀ tá à ń sacrifice time wa láti wà ń bí torí pé ohun tó ń jẹ́ Daaru Naim náà ni gbogbo ẹ̀yin tẹ́ jókòó yìí ọlọ́run dákun àpadà sáìdá mọ́jọ́ tọ́ sẹ́ni kọ̀ọ̀kan ìmọ̀ọ́nì wa tó ń dàgbà ọlọ́run jó mọ̀ dàgbà sí gbogbo ẹni tọ́lọ́n ṣe fún àwọn ṣéèkì wa bó ti dáa tó kò tí ì pọ̀ tó ọlọ́run jẹ́ ó pọ̀ jù báyìí lọ gbogbo bá ti wáhùn kó pọ̀ tó jẹ́ kí táwọn ọmọ wọn dáa jù bẹ́ẹ̀ lọ jẹ́ kí táwọn ọmọ wọn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bá ti wá tọrọ fáwọn sheik ọlọ́run dákun jù àmàbà sheik Ilyas tí ìdàgàbà fáìl nàbàáni wal maf'ul tí ò bá sí àwọn bàbá lárand aksar minal awqat àwọn náà ni wọ́n tún máa ń dilé mú tó já sí pé ní lẹ́nu bíjọ́ mélòó tèmi tún bí ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti wá nìsín mo tún ti ṣe àwọn àǹfààní àwọn àǹfààní àfi bí ìgbà tí ó já sí pé àwọn ṣéèkì wa náà ni wọ́n tún wà lórí ìjókòó ni ọlọ́run ọba Allah kó dákun ọlọ́run tí ó ṣe yín ní ọ̀rẹ́ láti ọjọ́ tó ti pẹ́ tó wá já sí pé ní ọ̀rẹ́ ọmọ ìyá ẹ̀sìn náà lè bára yín ṣe ọlọ́run máa padà lẹ́yìn yín náà èyí tó ti dá kọ́lọ́mọ́jì ó bàjẹ́ gbogbo tó wá kù tá à ń fẹ́ kọ́lọ́n kí àlàyé ọ̀rọ̀ yìí kó yá wọn náà ọlọ́run dákun jẹ́ ó yé wọn kọ́lọ́run wá sí ọkàn wọn rọ̀ láti lè máa ṣe bó ti yẹ ká ṣe ọlájẹ́ kan lọ́wọ́ bá la ọ̀làwá ìsásá alaka ìbáàdì àní fàyínní qaribun ujibu dáwọ́tà dá ìzàdá àn falyastajibu li wal yu'minu bi làlàun yarshudun àṣẹ alájọ Saheed <laughs> mo ti pè wọ́n ní sheik láàárọ̀ yìí wọ́n láwọn ẹ̀ṣẹ̀ ṣe wò Saheed Shittu lórúkọ àwọn Saheed Shittu kí ọlọ́run bá Allah kó dákun jọ kó má padà lẹ́yìn wọn kó túbọ̀ máa bá wa fún wọn ṣe iṣẹ́ ọlọ́run ní gbogbo ìgbà tó ní kọjọ wíní lọ ọlọ́run má kakó lórí ẹnì kọ̀ọ̀kan wa ọlá jẹ́ kan ọlọ́run bá Allah ọlá sọ opportunity táwọn ṣẹ́gi fún mi yìí mo mo mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọlọ́n kó wa bá mi dúpẹ́ fún yín jù bẹ́ẹ̀ lọ ọ̀la subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa wa natubu wa rahmatullahi wa ẹ ṣeun sá àsìkò ti lọ. àfáà tí wọ́n wà lọ́dọ̀ àwọn obìnrin lókè tí àwọn náà dé láti London láàárọ̀ yìí àfáà wa Saheed dé ní ìrọ̀lẹ́ àná abẹ́kọ̀ àwọn náà dé láàárọ̀ yìí gbogbo wọn ó sì lò bí ọjọ́ tí ọ̀pẹ́ díẹ̀ Nàìjíríà ọlọ́mọba àfisọ́ ẹ̀ sọ wọn ọlọ́mọba àdáàbò ẹ̀bù wọn ọ̀yà káṣífà ọlọ́mọba àṣẹ dáadáa fún wọn gbogbo àwọn jàmáà wa ní London àti níjòkó ní London tá a dá sílẹ̀ ń bẹ̀ ìjòkó àwọn obìnrin àti dá sílẹ̀ London òun ní jẹ́ májílísù sunna kí ni wọ́n pè jama gbogbo wọn náà ọlọ́wọ́n ma bá pẹ̀lú wọn o ọlọ́wọ́n ma bá pẹ̀lú wọn o ọlọ́wọ́n bá pẹ̀lú wọn òun ní jòkó ti ahlu sunna tó ti Yorùbá tí ó wà London òun sì là kọ́kọ́ rú ẹ̀ abẹ́bẹ̀kọ́ àbí kan ṣáájú ẹ̀ ìka kan ṣáájú ẹ̀ èyí tí mo fi lélẹ̀ òun là kọ́kọ́ ọlọ́mba ń dà alágbà lókè ọlọ́mba ń dà alágbà sókè ọlọ́mba fi ìdáyà síbẹ̀ fáwọn èèyàn ọlọ́run bá fi ìdáyà síbẹ̀ fáwọn èèyàn ọlọ́run bá fi ìdáyà síbẹ̀ fáwọn èèyàn bákan náà àfàwà saheed àánú ọlọ́run àbọ̀ ọlọ́run yóò máa bẹ pẹ̀lú yín àbọ̀ ọlọ́run máa bẹ pẹ̀lú yín àbọ̀ ọlọ́run máa bẹ pẹ̀lú yín àfàwà ọmọfọlọ́nsọ ẹ máa ránu ọlọ́run ẹ máa ránu ọlọ́run ẹ máa ránu ọlọ́run àfàwà tí wọn bá wa dúpẹ́ fún yín ọlọ́run bá ń san yín lẹ́sàn-án gbogbo jàmá ọlọ́run jẹ́ ránu ọlọ́run ọlọ́run jẹ́ ránu ọlọ́run jàmá ọkùnrin ránu ọlọ́run jama obìnrin ọ̀rọ̀ àna ọlọ́run jama ọkùnrin ọ̀rọ̀ àna ọlọ́run jama obìnrin ọ̀rọ̀ àna ọlọ́run gbogbo olólùfẹ́ káàkiri ayé àna ọlọ́run kárí gbogbo wọn gbígbà àdúrà mi ọlọ́run bá mú lépa bá wọn gbogbo olólùfẹ́ káàkiri ayé gbígbà àdúrà mi ọlọ́run bá mú lépa bá wọn gbogbo mi bá ti ń wò mí láyé gbígbà àdúrà mi ọlọ́run bá mú lépa bá wọn gbẹni tí ń bínú tí ń lara tí ń ṣe nǹkan kan ọlọ́run bá bù wọn lómi sùúrù mu ọlọ́run bá bù wọn lómi sùúrù mu ọlọ́run bá bù wọn lómi sùúrù mu sheikh wa suleiman ẹ wá bá ń dúpẹ́ fún gbogbo àwọn àlejò wa kẹsì bá ń ṣàdúrà fún wọn káwá gbéjòkó tò ní kọ́ káfí yòókù sí àbíjọ́ mẹ́jọ náà kọ́ àtọ̀ sheikh wa suleiman bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àkọ́kọ́ àwọn sheikh wa abẹ́lẹ́wọ̀n ọba pẹ̀lú ọkọ̀ rẹ̀ yìí tí ó dára jùlọ. Uh, pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ èyí tí ó ga jùlọ tí fi máa ti àti sánmà rẹ̀ tó ga jùlọ láti máa fi ṣàánú àwọn ẹ̀dá rẹ̀ tí wọ́n wà ní orílẹ̀ abẹ́ kọ́bọ́ wa fi ṣàánú àwọn ṣéèkì wa nínú sísọ nínú rírò nínú wíwí nínú lílọ. nínú bíbọ̀ nínú jíjẹ nínú mímu ó fi wá kárí ibi tó pátá tí sọ rẹ̀ ti wà ń bẹ̀ kò sí wàhálà mọ́ ìsọ ọlọ́run náà ni máa fi sọ àwọn ẹni rẹ̀ títí fá ó Muhammad tolúwa mi ń sọ fún pé wallahu kò pé nínú kò pé lọ́dọ̀ màláìka ọmọ pé tìyín náà ló òun náà ló burú jù pé wallahi yasimuka tìyín náà ló sì le jù kúlà a'udhu bi rabbi nasi màlíkì ilahi ọ̀rọ̀ yín náà ló sì le jù ọba àlekè ọlọ́ba wa sọ wọn kúrò gbogbo àwọn wàhálà yìí fáwa ṣàyédè sí tuta ní ká ṣàdúrà fún bíyàn bá wo ti lassa fever àti coronavirus èyí ó sì páńpẹ́ dẹ dépò pé bólú ẹ bá dẹ́tọ́ bá pọ̀ nítorí pé kí ikú mọ́ kó wàhálà bá nítorí àwọn lásán fífa èèyàn náà padà wá tẹ̀sẹ̀ bọ́ páńpẹ́ yẹn bí wọn bá dẹ̀ sọ pé bí inú ṣe tóbi tó la fi fẹ́ so nǹkan ó bàjẹ́ gbogbo a ní inú tó yàtọ̀ sí káwá fẹ́ torí pé bínú wa ṣe fẹ̀ tó yẹn la fẹ́ fi so nǹkan ó bàjẹ́ o náà làwọn àgbàlagbà ń sọ fún àfáwà Saheed Shittu yìí ọba àlékè ọláyọ̀bá wa sàlékún dáadáa fún wọn mo gbọ́ programu kan nínú àwọn tí wọ́n ń kanra lórí ọ̀rọ̀ wọn àwọn ń sọ mbẹ̀ pé obìnrin yẹn ń sọ pé afẹ́ ẹlẹ́ha afẹ́ ẹlẹ́ha ẹ bá mú ajá yín so ta ló pè lájá sẹ́mi pé téèyàn bá ti fẹ́ràn èèyàn má àbíkọ̀ fẹ́ràn ọ̀rọ̀ tí sọ yọ sọ lóko ẹranko ṣé pípè tí ń pè àwọn nísìnyí kí lọ́sọ̀ àwọn náà dáhùn ó sì wò pé ẹ̀yin lẹ ń kíw ọmọ kíw yín ni ẹ sì ti gbà ní ọmọ kíw ẹ bá wa mú so gbogbogbò àlàwọn ṣéèkì sì mọ mọ àwọn ọmọràn tí ó ṣàǹfààní wá tí ó ṣàǹfààní wá kì í ṣe pé wọ́n sọ pé ọyá máa bú gbogbo èèyàn bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ń sọ àwọn ọmọràn tí ẹni tí ń ṣe dáwà fi soríire òun náà ni wọ́n ń sọ fún wọn yìí dáwà wọn sì ní ó kúnná wọ́n ṣàwọn èèyàn láǹfààní ọba alekè ọlá yóò bá wa kún wọn lọ́wọ́ àti àfáwa Àbújá ọlọ́run bá wa ṣàlékún dáadáa fẹ́yìn náà àti àfáwa kéwú gba gold tí àwọn náà ti sọ̀rọ̀ níbi tí wọ́n ti lọ ọba alekè ọlọ́ba wa sọ wọn dé àyè wọn gbogbo wa náà lápapọ̀ tí à ń wá bí tá à ń ṣàǹfààní ẹni tí ọba tó ń wálé nìyí yóò sọ pé ah ọdẹ dùn mí tí mi wá sí alẹ́kọ̀ọ́ lẹ́nìí bí ìjọ tá a àwọn àjòkó kan tó le tẹ́lómi ọmọ sọ pé ah kásà subhanallah ẹ̀yìn dẹ̀ wá sí eléyìí náà tún kún yìí táwọn èèyàn tó rí gírẹ́tì pé ah ẹ̀yìn sì wá wá sí alọ́kọ̀lé ní ọlọ́run gbogbo àwọn ọgbà tó rire ẹni tí bá máa wá ń jojúmọ́ náà ni ọmọ bá eléyìí pàdé torí pé kò ní déètì kò ní déètì ọlọ́run nìkan máa gbé e wá bẹ́ẹ̀ yẹn ọlọ́run bá àlekè ọlá yóò fi wá sí kòńgẹ́ dáadáa àdúrà táà náà bí máa ṣe fún gbogbo èèyàn náà ni pé Allahumma hadi qawmi fa innahum. لا يعلمون اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصرنا نان عبادك الموحدين آمين يا رب العالمين ويا فوز المستكفرين ويا سعادة التائبين اللهم اكفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما علنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر اللهم إنا نعوذ بك من جاد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأداء يا أرحم الراحمين سبحانك اللهم بأمدك ونشهد أن لا إله إلا أنت نستكفرك ونتوب إليك سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي اللهم صل على سيدنا